الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي أدوقفوا الله سبحانه وتعالى ọlọ́run tí ó tún kádàrá tó ní ká máa bẹ lórí dáadáa ó jẹ́ kí ìgbésí ayé wa rọrùn lórí ìtẹ̀lé tọlọ́run eléyìí jẹ́nu àwọn oore tó pọ̀ eléyìí tí ọlọ́run máa ń ṣe fún ẹ̀dá lórí ilẹ̀ eléyìí tá a mọ̀ èyí tó ga jù nínú oore tọ́lọ̀ máa ń ṣe fún ẹ̀dá òun náà ni kó ṣe ní mùsùlùmí tó túmọ̀ pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá fẹ́ ṣe oore fún láyé àkọ́kọ́ oore tí ó kọ́kọ́ ṣe fún tí ó sì bàbàrà lọ́dọ̀ rẹ̀ òun náà ni jẹ́ mùsùlùmí rẹ̀ ọba tó ṣe wá ní mùsùlùmí àmàlẹ́ oore ọlọ́run níbi tí a bá wẹ ramadana tọdún yìí dé eléyìí tó ní ṣe ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹsàn-án ramadana tọdún yìí eléyìí tó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún ọdún mẹ́rin ogójì ó méje táàmù sọ pé sixteen nine fourteen forty seven abẹ́ Allah subhanahu wa ta'ala ìjókòó wa láàyè lórí ọ̀rọ̀ rẹ̀ ìgbọ́yé nínú èròǹgbà ọba adẹ́dà abẹ́ mọ́ṣáṣí ló kó padà dá fún ọlọ́run àtàwa àtàwa tí wọn ò tí ì di ọlọ́mọ wọn dé ọlọ́run àtàwa àtàwa tí

ẹni tí Allah subhanahu wa ta'ala tó lòun sábà bí oore ìfún wa kí ìbá jẹ́ pé oore tọ́lọ̀ ní kànẹ́bí òun mú wa ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kò máa bá tálà wá táwa jókòó tálà wá tá sọ pé odidi bàbá wa onírà tilẹ̀ rá kí wọ́n wàá mọ ẹ bá wa tó kó ṣe é hù. Allahu ya'simuka minan nas la takhafu darakan wa la takhsha abẹ́ àlá ọba títí ń sọ yín lánàá pátábà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ fún yín ọlọ́run àti gbàtàgbà abẹ́ pátábà lẹ́kọ̀ọ́ dáadáa yín èyí tí ẹ tún ṣe lónìí ó jọ wá lójú púpọ̀ àmọ́ kò lè jẹ́ tuntun lọ́dọ̀ mi ẹ má bínú bí mo ṣe gbé kalẹ̀ òun kò lè jẹ́ tuntun lọ́dọ̀ mi torí wípé ìṣe téèyàn bá máa ń ṣe tó kàn bọ́ ojú ẹ̀ lẹ́ẹ̀kan ẹni ẹ̀ ó kàn ó kàn wáyé bẹ́ẹ̀ ni ó kàn ó ṣèṣì ni rárá ìṣesí yi o rárá lọ́dọ̀ wa tó túmọ̀ sí pé ìṣesí yìí kódà ẹ tó lórí ìpèrè àwọn bàbá lọ́lọ́run ti ọba alẹ́dà ti sàánú yín pẹ̀lú si tó túmọ̀ sí nípa bíi Allah wa oore tó ṣe fún ipò wọ́pọ̀ àtẹ̀yìn àti bàbá wọn tí a dìjọ pàdé lọ a ti bèrè yín lọ́dún tó ọlọ́run wá kádàrá wá dé ẹ wá dé pẹ̀lú dáadáa ẹ̀tún wá dé ṣáájú wa tó bá jẹ́ kó bá rọrùn ká ní kéèyàn fúnlẹ̀ kó káwó kéde ó dàbí pé ọ̀rọ̀ yẹn fẹ́ gbà bẹ́ẹ̀ àmọ́ mo fi wa ẹ̀ fi yá ọlọ́run bá dẹ́dà tó mo ń tọrọ gáfárà wípé kì í ṣe tako jíjí abẹ́ aláàmọ́sọ̀rọ̀ gbogbo ẹni bá fẹ́ dọ́là ọlá ayédè yóò wá bàbà ara ọlá ń bẹ ìyẹn túmọ̀ yìí pé ọlá tọ́lọ́run fẹ́ ṣe fún ni ọlá tó pọ̀ ni ọlá náà abẹ èyí tó ti ṣe fún yìí mẹ́jẹ̀ jẹ́ mọ̀ rẹ̀ ọlọ́run èyí tá a wá ń tọrọ eléyìí tó tún ọlá pọ̀ lọ́dọ̀ rẹ̀ àmọ́ èyí tó tó gbogbo tó tara yín jáde níwọ̀n tá a níwọ̀n tá a dáadáa tó ọlọ́run ti ní kẹ́sìn ti jáde ńlẹ̀ ó kéré jù ọba tẹ́ bè tẹ́ bẹ́lẹ́ ó kéré tẹ́wàá bá kí mo fè ẹlẹ́yà òde kátẹ̀ wàá sọ wípé gbà èmi ò tẹ̀sán wá di méjì lọ́dọ̀ wọn wọ́n tún fẹ́ àǹtí mi tó ti bá dé pálàǹtì wọn mo sọ fún ọ ilé ni mo wà ìjọ tá a lọ tọrọ ọmọ lọ́dọ̀ wọn wọ́n ní àfa ìmáàmù wọlé lọ bá àǹtí rẹ̀ nulẹ̀ àwa jẹyàn pọ̀jọ́ náà á ah, lòlítọ́ àfi pálàsì bàbá wa náà abẹ ìyá wa olórí ìyá olórí àgbà ìyá olórí kejì ẹlẹ́sìn ni wọ́n eléyìí tí ò wọ́pọ̀ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ fún yàn abẹ kódò mọ́jẹ máa padà sí aburú wàlà àkìrọ́tù ayélujára láka nínú ìdìkúrú ńlá abẹ kódò mọ́ta bá yọrù sí ó tiẹ̀ wá ṣe déédéé pọ̀ torí pé súrà tá a bẹ̀rẹ̀ lánàá yìí súrà yẹn ẹja tọ̀ bákọ̀ rẹ̀ kátọ̀ lójú bàbá káwù báwo ló ṣe rí tá a máa wá ń tọ́ lọ mo fẹ́ káwa náà máa fojú òye wò ó àwa tá a torú ọlá àwọn yìí bó ṣe ń ṣe tólùgbàgbọ́ òdodo ni wá lóòótọ́ ẹlòmíì wọ́n kàn fi jẹ olórí ẹbí kò sì jẹ baálé o olórí tí mo pè olórí ẹbí kò sí gbogbo aládùúgbò gbádùn kódà kò wá mọ́sálásí má tó bá tún wá dé mọ́sálásí ó sọ fáwọn èèyàn yìí pé ayẹyẹ èèyàn kankan gbọ́dọ̀ jókòó ń bẹ̀ o torí kò jẹ olórí ẹbí ẹlẹ́ẹ̀kejì ṣé wọ́n máa dúró dé ni àbí máa dúró dé yàn oyè tó wá jẹun ẹ̀ wá ní bá nínú ìròyìn kankan tó bá wá jẹ baálé ilé ńkọ́ tó yẹ kò wá sígbà fẹ́ bá bàbá wa ìmúra wọn ń tú àṣírí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó pàdé wọn wọn ò mọ̀ báwọn làwọn pàdé. tó túmọ̀ sí pé ntẹ́ mọ̀ wá òun ni ẹ̀kọ́ nìyí ni bàbá fẹ́ kọ́ wa Yorùbá ní asọ́ ńlá wọ́n ní kí ni o wọ́n ní tèlé yẹn ńlá ìwà ni ọlọ́run ẹ̀ ní bínú bàbá ọlọ́run mọ́tà àkóbá bòyí láti rí jù báyìí lọ́wọ́. máa ń tàwádọ́ àlìlá gbogbo ẹni bá ti rárá rẹ̀ lẹ̀ fọlọ́ rọ̀fà ìwà ọlọ́mọ ẹgbẹ́ dání. Tẹ́bá tó ń sọ èmi ń bọ̀ da ọmọ ẹ máa kẹ́wù lẹ́yìn ó yẹ máa fà lẹ́yìn ẹ máa fà lẹ́gbẹ̀ẹ́ ẹ rí i pé kò jẹ́ nǹkan. a la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 فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون Adá ọpẹ́ fún Allah subhanahu Súrà tí a fẹ́ ka ìwò ni súrà ogún àti mẹ́ta. Fáwa tí a bá kọ́kọ́ fẹ́ tẹ̀lé wa. Bó ṣe jẹ́ bá ẹsẹ̀ súrà yẹn náà ni. Tó túmọ̀ sí pé ó sọ̀kalẹ̀ fanẹ́bùwà Muhammad lẹ́yìn ìgbà tó parí Suratul Anbiya bẹ̀tà bá wo tẹ̀ríkìbù rọ́ṣùmù Usmani eléyìí tí mo ń ṣàlàyé fún wa yìí a rí i pé Suratul Mu'minun kọ́ ló tẹ̀lé Suratul Anbiya Suratul Hajj ló tẹ̀lé títò yẹn bó ṣe wà lọ́wọ́ wa yẹn òun máa ń pè ní tẹ̀ríkìbù rọ́ṣùmù Usmani tẹ̀ríkìbù títò àmọ́ tó bá jẹ́ pé ní sísọ̀kalẹ̀ pẹ́ńgbà tẹ́lẹ̀ yìí sọ̀kalẹ̀ tán eléyìí ló sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ súra yìí ló sọ̀kalẹ̀ lẹ́yìn kí ni o súra tẹ̀lé àǹbíyá. tó ti yé àmọ́ àti kíní àti kejì rẹ̀ tẹ́ bá wo títò rẹ̀ kò ní tà sí ni. ó ní àyà kan àti méjìdínlógún one verses ló wà nú ẹ̀. Allah fún ọdún mẹ́tàlá àkọ́kọ́ kánábì ó tó ṣe ìdíra ní súrà ìsọ̀kalẹ̀ tó túmọ̀ sí pé tá a máa retí nínú ẹ̀ òun náà ní wípé ọ̀rọ̀ gbàgbọ́ pọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ iman rìsá usul àkìlà ìmọ̀ pínlẹ̀ sọ́kàn àwọn olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ yóò máa bíríìdì wọn irú wa wo ló gbọdọ̀ wà lọ́wọ́ wọn bóun ló ṣe gbọdọ̀ wùwà ọ̀rọ̀ yawmul ba'th ìjọ gbéǹde yóò pọ̀ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni yóò máa sọ̀rọ̀ nípa subut nàbúwàtí nàbí yìí sallallahu alaihi wasallam ìjà nàbí wa Muhammad pé pàápàá ànábì ọlọ́run ni ọ̀rọ̀ tó bá ti wá pọ̀ báyẹn ń tá a máa bá ń bẹ̀ yẹn tó òun la máa fi ma àwọn súra wo tiẹ̀ ní súra Mẹ́kà àbí súra Mẹ́dínà àfa wa nìsáyí ọ̀yìnbó lọ́ọ̀rọ̀ àmẹ́ta wa àfa wa yazidu bun babnuz ó wá bá ó láwọn kúnná àwọn táwọn tó sàhábà àwọn lọba ìyàwó aisha àwọn ní ya umil muminin ẹ máa àárìpa sọ̀rọ̀ ìyàwó aisha lánàá ya umil muminin àwọn wá sọ pé ìyá olùgbàgbọ́ òdodo máa kúlùkù rasulullahi sallallahu alaihi wasallam dákun kí ni ìròyìn ìwà kí ni àwọn ìwà nẹ́bì àwọn fẹ́ mọ̀ ẹ máa wọ́n sàhábà àwọn fẹ́ kí ìyàwó Aisha kó sàlàyé kí ni o ìwà rẹ̀ fún wa eléyìí dọwọ́ àwa baálé ilé àwa ọkùnrin àwa táwọn kádàrá tá a fi níyàwó ẹ jẹ́ káwọn ìyàwó wọn lè sọ dáadáa nípa wa tó jẹ́ pé tábà mẹ́sàn ọkọ èèyàn kan létí ìyàwó rẹ̀ yóò ní à ẹ má mà sọ kankan bẹ́ẹ̀ o ẹ sá sílẹ̀ báwọn ìtumọ̀ ẹ̀ ní pé kò séke ní kò sí sọ ẹ gbọ́n sí ìyàwó Aisha sọ ìyàwó Aisha radiyallahu anha ó ní ìwà tí ànábì lẹ́fẹ́ béèrè ẹ̀gbọ́n tí àwa ìṣà sọ tẹ́sí ni ẹni tọ́lọ̀ ń fún lágbòye ẹ̀sìn àpáti pàtàkì fẹ́ àìṣà láti jẹ́ ìyàwó ó tún jẹ́ olùrànlọ́wọ́ àkọ́kọ́ láti ran iṣẹ́ dáwà ẹ̀ lọ́wọ́ bí gbogbo obìnrin bá ti gbọdọ̀ rínú láti kún wa ọlọ́run gbogbo tó yàn fún wa lóbìnrin sí wọ́n ní ó kún láti ṣiṣẹ́ ayé àròyìn obìnrin dáadáa nìyẹn ìyàwó rọ́bì instead tí ó mọ sọ pé à ó máa ń kírun láàárọ̀ ó máa ń gbàwẹ̀ lọ́sàn-án ó máa ń ka kùránì ó máa ń ṣe gbá ẹ̀gbọ́n tó sọ fáwọn sọ̀hábà ni àwọn tó wá bá táàfin mọ̀ pé wọ́n ṣe ọ̀kan wọ́n ṣe méjì ọ̀rọ̀ àti ó wá ka àyà mẹ́wàá tó bẹ̀rẹ̀ súrà tá a fẹ́ ka yìí ìyẹn túmọ̀ sí pé ẹ má dára yín láàmú o tẹ́ ẹ bá fẹ́ mọ ìròyìn ànẹ́bùwà Muhammad àtẹ̀mí àti ó wá bẹ̀ látara ọ̀dà afúláhà. ọ̀dà afúláhà ìmọ̀tìmọ̀. tó túmọ̀ sí pé tó bá jẹ́ pé àwọn Aisha kò bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé kò gbọ́ ẹ̀sìn yé báwo ló ṣe jẹ́ pé súrà ni ó kà fún wa. kẹmọ yóò kàn sọ pé àwọn ọmọ tètè wọlé kódà àwọn ọmọ ra oúnjẹ sílé kódà àwọn ọmọ fún wa ní pocket money. ẹ̀rí pé kò sọ yẹn kí ló sọ ń bò jẹ́ pé tó wá mójútó nìyẹn ó ń ròyìn ó wá ní ẹ̀ka súrà yìí ó wá ní kọ̀dà afúláhà al-mu'minun ó ní pàápàá tẹ́ ẹ bá fẹ́ mọ ẹni ó jèrè jùlọ àwọn olùgbàgbọ́ òdodo ànábìlà àkọ́kọ́. al-mu'minun ajẹ́pẹ́tẹ́ bá ní àkọ́kọ́ olùgbàgbọ́ òdodo lórí ilẹ̀ tani ó ànábìlà Muhammad. qad afúláhà pàápàá tí ò sí èméjì lórí ẹ̀ ẹni tọ́lọ̀ ń bá ṣe ní mọ́mìnì ó ti ṣe kí ni ó ti jèrè ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn ti wá sínú ẹni tí ó jèrè ọlọ́run. èrè ń jẹ́ iṣẹ́ wà mẹ́ o ìwà títí ó wà lọ́wọ́ wa táàbì jèrè òun náà fẹ́ kà fún wa yìí ó wá fẹ́ júwe ìròyìn àwọn múmìnì òdodo fún wa a rí i pé ìjẹ́ múmìnì mọ́tàbà kan ní ìpele kan nínú ìpele tó ga nínú ìpele mùsùlùmí ó ga ju kéèyàn ó jẹ́ mùsùlùmí lọ súrà yìí ló já mọ̀ pé òun náà ka farqun bayna mùsùlùmí wal mu'min ìyàtọ̀ wà láàrin kápẹ́yà ní muslim àkápẹ́yà ní kíni mu'min. mo tọrọ yẹn lè tètè yé wa ẹja lọ sí forty nine ní suratul hujurat nígbà táwọn alárúbáwá oko kan táwọn bá nẹ́bí wa muhammed wọ́n wá bẹ́ẹ̀ proud sí nìyẹn o wọ́n bẹ́ẹ̀ sọ fún pé ah, olùgbàgbọ́ òdodo làwa náà mu'min ní làwọn ẹja gbọ́n tá nẹ́bí sọ fún wọn. إنما المؤمنون الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثم لم يرتابوا قالت الأعراب آمنا قالت الأعراب آمنا àwọn lárúbáwọ̀ ọkọ̀ wọn wá bá nàbì wọn ní àmàna àwọn nígbàgbọ́ òdodo olùgbàgbọ́ làwọn kíláàdì pàdé قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن

ẹ jù pàjù sẹ́lẹ̀ náà gbogbo tí ń bẹ lọ́wọ́ yẹn kọ́kọ́ dàálẹ̀ náà. ولما يدخل الإيمان في قلوب تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم ولما يدخل الإيمان في قلوبكم ibi tá a lọ gangan nù àti ìmánì kì í ṣe ọ̀rọ̀ ẹnu pé mo gbà يدخل الإيمان في قلوبكم ó dìgbà tí gbàgbọ́ bá wọ orí ọkàn tí gbàgbọ́ bá wọ tó bá wọ orí ọkàn tó jòkó tán nígbà tí gbàgbọ́ bá wọ orí ọkàn tán tó jòkó ajẹ́ wípé ìmọ̀lẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ ẹnu tá a máa ń sọ kì í sọ̀rọ̀ tẹ́sán báwọn ẹ̀fẹ́ a ah, ẹ̀rí láwà mi mi ṣe tóbi tó ni ẹ̀wọ̀n orúngbẹ ṣe pọ̀ tó ni rárá kì í ṣe yẹn ìdùnnú ọkàn ni ó kọ́kọ́ jòkó sí tó bá wá jòkó tán kí ló wàá ṣẹlẹ̀. wà á أطيعوا الله ورسوله ajẹ́ pé ńgbà tẹ́ ẹ bá tẹ̀lé tọ́lọ́hún tó jíṣẹ́ rẹ̀ tán. لا يلدكم من أعمالكم شيئا. gbogbo tẹ́ ìwọ lè ṣe nínú iṣẹ́ kò sí kankan tó bá dínkù bẹ́ẹ̀ bọ́ bá aláwọ̀ nìsan lórí ẹ̀. ìyẹn túmọ̀ sí pé súrà ìyẹn Suratul Hujurat aláǹjúwe àwọn àwọn onímúmi ní òdodo ẹjọ́ àti kàtíkàlẹ̀ bọ́ọ̀lù ìtumọ̀ súrà yẹn. tá wò dáadáa a rí pé ìjẹ́ olùgbàgbọ́ òdodo ó jẹ́ ipò kan tó ga kódà Jibril alayhi salam ó wá ẹ̀zámì ànábì lórí ẹ̀ kí la ló wá ṣe ó wá ẹ̀zámì ànábì wípé wà Jibril wá wọlé tọ̀ wọ́n jọ yẹn láì mọ̀ pé òun ni bí bàbá wo nira ṣe wọlé táwọn èèyàn sí bàbá wo nira ni ẹ̀rí pèsè tí àwọn ẹni rẹ ni kéèyàn wọlé káwọn èèyàn má dẹ̀ kí ni ká dẹ̀ fura Jibril wá jókòó níwájú òjíṣẹ́ aláìkẹ́tọ̀ lọ́lọ́kùn máa bá ó wá fẹsẹ̀ rẹ̀ méjèèjì ó fi ti orúkọ ànábì méjèèjì o ka ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ ó gbé lórí lẹ́bi méjèèjì ó wá bẹ̀rẹ̀ sí bí ní béèrè nígbà ìbéèrè tí ó kọ́kọ́ bí ó ní islam ó ní dákun arákùnrin sọ pé ọlọ́run ó dà ń tó pé ó àwọn sàábé lẹ́nu pé ah, ta salatu wa salam ó ní islam ànábì wá júwe òpó márùn ìsìláàmù fún nígbà tó parí tánàbì sàlàyé fún tán ànábì ní sọdákítà oṣòdodo jẹbí ní sọdákítà òdodo lọ sọ. àwọn sọ̀hábẹ́ ní fàájìbì náà là á sì máa pọ̀ ńgbà tó máa pọ̀ máa tẹ́lẹ̀ kí lẹ́nu tó fi. yẹ̀sà alùwáyò sọ̀dẹ́kù ìwọ lọ ń fi léèrè ìwọ lọ tún lóṣò dodo à ń gbọ́ òmòdodo rẹ̀ kò níbi ká béèrè. ìyẹn o àwọn sàbẹ̀kẹ̀ sọ́tẹ̀mí wọn fàájìbì náà là àwọn sẹ́mà kò dákẹ́ ó ní ní àdìrí ìmán ibi tá a lọ nìyẹn ó lẹ̀ tó pé fún mi ní ìrò kí ni wọ́n ń pè ní kí ni ìgbàgbọ́. a rí i pé ó rọrùn kó da méjèèjì papọ̀ ó ní alìsílám wọlé ìmán ìmánì ló ga ju ìsìlámù lọ ìjẹ́ mùsùlùmí náà máa ń pè ní mọ̀rọ́fìmù díìlì sàlàsà ìpele ìsìlám ẹ̀sìn mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ni alìsílám tí ẹ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìsìlám yóò ṣe kí ni yóò máa kírun nígbà wo bá dé tó bá ga díẹ̀ yóò lọ mọ̀rọ́ síbu al-iman yóò di múmìnì yóò dẹbi tó jẹ́ pé gbogbo ìgbàgbọ́ pàtàkì jùlọ àwọn nǹkan tí ò rí yóò máa gbà lódodo nínú táàrí tó lágbára jù nínú ẹ̀rí kádàrà wa ẹ̀rí pé gbogbo ẹni tí ń kírun kọ́ ló gba kádàrà mo sọ fún wa pé yorùbá máa ń pòwe kan ọlọ́mọta ti wá lólùgbàgbọ́ òdodo yorùbá ò ní òpin ìgbìyànjú ni yorùbá ń pè kádàrà òpin kí la pè nígbà tó bá lo oko tó lóòdò tó gbé gbogbo bá tó sàwo tó sẹbọ tán ìgbà yẹn tọ́ àwa àgbẹ̀kí bàbá làwa gbàtẹ́ ẹ̀yìn bàbá jọ fọpá wà. bẹ́ẹ̀ nípìnlẹ̀ mùmí ní òdodo láti bẹ̀rẹ̀ ni ó sọ pé ìrìn àjò tá a fẹ́ rìn yìí o tọ́lọ́ ni ó ṣe kí ni o ni ó ṣe. áàdà mùmí. ìpele ẹlẹ́ẹ̀kẹta ọlọ́mọta àmúwa débẹ̀ àwọn ànábì ẹ̀sà yẹn nú àwọn ànábì ọlọ́run nú àwọn ọ̀bàn lọ́lọ́mọ fún òun náà ni al-ihsan àti táàpẹ̀ ní al-muhsin ẹni tí ó máa sin lọ́ọ̀ nígbà tí ń rí i ìyẹn túmọ̀ pé tí imán ẹ̀ bá elevate tó bá ga yóò wá di mọ́tàbà mọ́sìn yóò wá máa sin lọ́ọ̀ nígbà tí ṣèkí ni ti rí gbogbo tẹ wò ó lè máa wí yóò kàn máa ṣe tiẹ̀ lọ ni torí ẹ̀yìn kan ní bá najú mọ́ kò bá yín ṣòwò mọ́ ẹni tí ń bá ṣòwò ń rí ẹ̀yìn ò sí rí tó ìpele yẹn ní ìpele tó ga jù ẹja wa padà sínú suratul mu'minun ẹja gbọ́ròyìn tọba adẹ́làfẹ́ fi ròyìn olùgbàgbọ́ òdodo abẹ́ẹ́ afa ẹ̀fẹ́ méjì ọlọ́run àti bẹ̀ àtẹ̀lé àtẹ̀yìn mọ́tà lẹ́kùn gbàgbọ́ wa na am. ọ̀rẹ́ abúláhàlì mọ́ nínú. ó ní pàápàá àwọn olùgbàgbọ́ òdodo wọn ti jèrè. Àlàbíra hùn fi sọ́lá ti kọ́ọ̀ṣì àwọn. Ó ní àlàbíra hùn ó làwọn tó sọ pé tẹ́ bá wo àyà yẹn ẹ rí i pé kò sọ pé àlàárọ̀bù àwọn lárúbáwá kò dákọ̀ wọn torí pé kì í ṣe lábáwá nìkan kọ́ lólùgbàgbọ́ òdodo àwọn sọ̀hábà tó ṣáájú lọ nìkan kọ́ lólùgbàgbọ́ òdodo àwọn tó tẹ̀lé wọn náà jólùgbàgbọ́ àwọn kan náà ti nígbàgbọ́ ṣáájú wọn nínú ọ̀sán gbà fáwọn ànábì ọlọ́run tó ṣáájú àmọ́ àwọn tó fẹ́ mú wá bẹ̀ ni pé gbogbo ẹni bá lè pòṣẹ́ẹ̀sì vitals yìí ọlá ìròyìn kí la tí ó náà mọ́ á sì múlùgbà kódà bó bá jọ ọmọ nàìjíríà dúdú ó wá ní alẹ́ òun làwọn tó ṣe pé fi salatihim khashi'un fi salatihim khashi'un tá bá wà nínú òórùn wọn wọ́n máa kírun tọ kàtàrà ẹ jẹ́ ká wo ìwòrán yẹn dáadáa a rí i pé kò sọ wípé walladhina yuqimuna salah àwọn tó ń kírun rárá a jẹ́ pé wọ́n ti jẹ́ muslim tẹ́lẹ̀ wọ́n ti ń kírun irun wọn wá yàtọ̀ sí takẹgbẹ́ wọn ìtumọ̀ ní pé ìlà òdàkàlù fi salah àwọn táwọn sọ yìí táwọn bá wọnú òun tán ọ̀ṣẹ̀ o wọ́n máa tán yányán ni wọ́n máa tán ọlọ́mọta àti rọrùn fún wa bẹ́ẹ̀ kó dákun kó ṣe wá lẹ́ni tí ó lè kírun àtọkàn àtara ó wá ní tí sọlá àti hìm tí wọ́n bá kírun tiwọn ọ̀ṣẹ̀ alùkùṣù kí ni wọ́n pè alùkùṣù òun náà ni kí ọkàn ó máa bẹ lórí téèyàn bá ń ṣe ọkàn tí wọ́n máa bẹ̀rù pé tẹ́ntí òun ṣe ìwọ̀n gbà lọ́wọ́ mi. ìyẹn ni pé àwùlá ìṣẹ́gàlù òkùnlùbà nìgẹ́rì angẹ́rìlá àwọn tí ọkàn wọn ká ìrójú kúrò níbi gbogbo nǹkan síbi tọ́lọ́ ìyẹn pé tọ́ba ti fẹ́ kírun báyìí wọn ò tiẹ̀ fẹ́ rántí kankan mọ́. kọ́ṣùrùn ọkàn wọn bẹ́ẹ̀ kọ́ṣùrùn ara wọn yóò máa bẹ́ẹ̀ gbogbo òròyìn wọn gbogbo míì tó bá ti yàtọ̀ sínú yẹn wọn fẹ́ mọ̀. ari irun irun tobi fa ẹ̀gbọ́n tá la sọ ní sọ́wọ́tò bá kọ́ra ni ó ní wa iná ha. làkàtí ọ̀tún ṣe àyè. bàbá wa ìyá wa irun ó tóbi ju báwọn èèyàn ṣe rò lọ ẹlẹ́bí ò lè pé mo fẹ́ lọ kírun mo fẹ́ lọ kírun. tó irun ó ọmọ wa bóòlù yẹn máa ń gbogbo ara kí i. ó láti pé yes ó ń kírun torí pé ìtọ́lọ̀ ọba Allah tó ń retí lọ́dọ̀ wa lára àrùn ó ju báwọn yẹn ṣe ń rò lọ ó túmọ̀ sí pé tẹ́yà bá ilé kírun gbogbo àlámọ̀rí rẹ̀ tó kú òbọ̀ déédéé tẹ́ bá ti rí èèyàn kan tí ń fi ìrun rárẹ̀ kí ní ìṣẹ̀lẹ̀ sí wọn àbí kí ní ẹyẹ òsọ́ka ẹyẹ kí láti ẹyẹ òsọ́ka ta ta ta ta ta Allah Allah. Ànábì sallallahu alaihi wasallam ó ní hóbìbà ìlẹ́yìnà àti àdìsọ̀sọ̀rẹ́ ó ní ọba adẹ́dà ní kí n níbi àwọn kankan lọ ayé yín nínú bá nẹ́bí nífẹ̀ẹ́ sí jù ó ní lọ́fíńdà tùwárí olóòórùn tó dáa ó nínú tí mo tún nífẹ̀ẹ́ nú ayé mo nífẹ̀ẹ́ obìnrin àdámọ̀ ọmọ ènìyàn tó dáa ni torí àwọn ànábì ọlọ́run tó ṣáájú àwọn náà ṣe kí ni ọ̀fẹ́ yà ó wá ní wọ̀jú ìlà kúrúra tó ayé ní ìsọ̀lá wọ́n wá fi ìtutù ojú mi n tí máa dùn mí jù tí máa dùn mọ́ ní mi jùlọ láyé èdè òun ni wọ́n fi sí. ẹ ẹ wo tá a fẹ́ fi sọ ìtumọ̀ ẹni pé gbogbo tí mo sọ yẹn kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ kúrúrátù ayé ní ìtutù ojú mi tábà ní ìtutù ojú n tó ń dùn mọ́ yẹn nínú. wọ́n fi ìdùnnú mi síbo síbi ìran. ìtumọ̀ ẹni pé kò í ṣẹni tó máa ń fi ìrun ṣeré. kọ́ṣẹ́ òun ànábì sallallahu alaihi wasallam tí ọkàn rẹ̀ bá dàrú ọkàn rẹ̀ bá dàrú tó bá ní nǹkan tó gbé lẹ́rù sókè tó bá rí nǹkan tó ń pa láyà ibi tó máa lọ níbi kí ni ìlú ìrùn yóò kàn lọ gbèrú dìde ni tóró ti màtábà yóò wà mẹ́ẹ̀. tó jẹ́ ìṣesí kan tí mo fẹ́ kí gbogbo wa náà àtẹ̀wé tí mò ń sọ yìí náà ọlọ́mọṣàjò rọrùn fún wa ká ti kọ́ra pé tẹ́mi mi bá tẹ̀ ń dà jẹ́ lọ kírun. bíyàwó àtọkọ bá ń jà bọ́kọ̀ ò bá ti gbà tó sàn tó sàn bínú ó dá ẹ ó dá ẹ tọ́ba ti wí tán ọmọ pọ̀ ti bẹ̀ẹ́nu wà lọ bẹ ọlọ́run lé lórí wà lọ gbé àgbè kọ́ wá ṣe kí ni o kọ́ wá ṣe náà sí ọlọ́run bá ń rọ ọlọ́kàn ìgbà tọ́ba ìkírun tán ọlọ́run ṣe kí ni ọlọ́run rọ ọlọ́kàn bàbá wa mùsọ́ba alájẹ ọ̀yá wọ̀nyí bàbá náà ọlọ́run sábà kẹ́ wọn nínú ẹ̀kọ́ tá a kọ́ lára wọn pẹ̀lú táwọn èèyàn rò pé gbà tí bàbá yẹn ṣe Islam àbí gbà tọ́lọ̀ mi kọ́rọ̀ yé wọn bó ṣe wulẹ̀ kéré tó lọ́dọ̀ tiwa ó yàtọ̀ bàbá ní tọ́rọ̀ bá dàrú tán èmi àti wọn àti àfáà mi láti jọ lọ bá wọn lórí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn dẹ̀ lágbára gan ọ̀rọ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú ẹran ara wọn ó wá le àwa ń wá àbáyọ lórí ẹ̀ bàbá ní kò dẹ̀ sí wàhálà o ṣẹ́rí èmi ò kì í dààmú lórí ọ̀rọ̀ tẹ́hùn bẹ́ẹ̀ ṣe ń gbé yẹn tó bá ti di kókó mi láyà tí n bá ti lè láǹfààní àti ṣe dùhà àmọ́ sẹ́gbẹ̀ẹ́ dùhà tó ẹ lọ bí ní sọ ẹ̀ka àwọn máa mọ wa àtàkìrùn fún aná mi àjẹpà àtàn màmá nítọ̀ bá ṣe rìn ẹ̀pẹ́ sí ìwé sátán ti ní bẹ́ẹ̀ òun fi ṣeré bàbá ní tí n bá dẹ̀ ti lè kírun tí n bá dẹ̀ ti lè sọ fọ́lọ́ kì í tún ṣe lóru nìyẹn o lọ́sàn-án nígbà táwọn èèyàn ká ìrojú nípa ayé ó ní tí n bá ti dẹ̀ ti bọ́ lọ́run sọ ìgbà tó bá dẹ̀ máa fi pẹ́ ọlọ́run dẹ̀ máa má bayọ̀ wá ìgbàgbọ́ ni ló máa ń sọ yàn dì bẹ́ẹ̀ ọlọ́mọ́tàbọ̀ wa náà. الذين هم في صلاتهم خاشعون الذين هم في صلاتهم خاشعون àwọn olùmọ́ni kí ló lè jogún ìfẹ́ mi kírun ẹ jẹ́ kí n ṣàlàyé kíní ìdí ẹ̀ fún wa ọlọ́run mọ́ta ṣe rọrùn kó fi lèmi náà nínú tó lè jogún àlùkòṣù òfin sọ́lá sẹ́yìn orí pé mò kírun ẹ̀mí mi wà ń bẹ̀ ẹ máa kà ó alákọ̀ọ́kọ́ ni pé mẹ́jọ ó wà before you n tó lè ká ìrojú bẹ́ẹ̀ n tó lè ṣe kí ni tó lè ká ìrojú bẹ́ẹ̀ tó bá fẹ́ fóònù lọ́ba fẹ́ fi síwájú tí ó máa rìn ìdíwájú rẹ̀ má ti bó má fi sísè sí iṣẹ́ bẹ̀rẹ̀ nìkan make sure o silence ẹ̀ àbí kò pa ọkàn rẹ̀ ṣe kí ni torí èèyàn ní kírun kíríngì tó wọlé eléyìí tó tiẹ̀ lágbára àwọn tó máa ń sẹ́ẹ̀tì àláàmù fún aláàtì kéèyàn máa kírun lọ́wọ́ kó wá gbọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n kí lẹ́nu pé yóò ṣẹlẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ bó tiẹ̀ wá já civil servant tí oṣù ti ń wọ bíi twenty eight twenty nine ó ti yé ó wá gbọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n à yóò kọ́ rò pé ẹ̀wò ẹ̀dá sí ìròyìn fúnfún yẹn. eléyìí tí ó wà lágbára jù tó wá kírun tán ó wá wo àláàfin yẹn ó wá rí pé ẹ̀ ń tẹ̀ ló sẹ́ndì mẹ́sẹ̀jì. pé yóò sì gbà fáwọn ẹ̀ ń tẹ̀ báyìí. irú sásìkò yẹn wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì sí yẹn tó nínú nǹkan tá a gbọ́dọ̀ jìnnà sí tó máa jẹ́ kẹ́mi ìwà bí wọn. nínú ẹ̀ bákan náà àyè jẹun ànábì ni wọ́n kọ̀ fún wa ká jẹun fi hadra ká kírun fi hadra ti sọ̀ án ká gbóúnjẹ kalẹ̀ báyìí ká kírun ká gbóúnjẹ kíni o ká gbóúnjẹ kalẹ̀ báyìí ẹ wá rẹ̀ ẹ dákun ẹja kírun náà ara ẹ má jà kírun náà ẹja kọ́kọ́ jẹun náà ẹja kọ́kọ́ jẹun torí pé ṣètọ́ làálẹ̀ tó láàrin kò fẹ́ kó kí tẹ́lẹ̀ ó wá ti rí means láti disturb rẹ ibẹ̀lẹ̀ mi ó wà pé a ah, tó jẹ yóò tẹ̀ ní tutù àti ẹ̀mọ ẹran mélòó náà ló wà lórí ẹ̀ ẹ̀rí pé bíi tẹ́mi yìí ó máa lọ nìyẹn nítorí sì fẹ́ géènì nìyẹn ó ti yé wa sọ àwọn àsìkò yìí ó jẹ nínú ẹ̀ bákan náà tábà bẹ́ẹ́ jẹ́ kẹ́mi wọ́n wà lórí ìrun ànábọ̀rọ̀ tún ìlà mọ́dé ìṣújú ká máa wo bí tá a fẹ́ forí kàn ká máa wò láì màmá sàmà lẹ́kùn abẹ́rẹ́ sàmà onítọ̀ kẹ́ẹ̀mọ̀ pé bóòlù ẹ̀mí ó ṣe wà lórí ìrun. bẹ́tà bá fẹ́ kírun ẹja máa wo ibi tá forí kàn tó túmọ̀ sí pé tẹ́nì ẹ̀ bá káwọ́ mọ́yà báyìí kí ni pé yóò lórí kodò báyìí kọ́. ẹ̀ yóò ṣe kí ni yóò tẹ̀sí orí yẹn kalẹ̀ yóò wá jẹ́ méjèèjì yóò máa wo ibi tó fẹ́ forí kàn ẹ̀mí ò ní jáde ó wà ní àwọn kan tí Allah subhanahu wa ta'ala tó máa lò nígbà yìí kálẹ̀ kó lórí ayà yẹn. Allah subhanahu wa ta'ala ọ̀kan náà wọn ágbèlè àrífì ó ní ìdá àrọ́tù anúsọ̀lìyà kọ̀lá àtàn fóun bá ti gbèrò láti kírun ó ní tóun ó ṣe ní wípé fàjì al malakul mọ́tì alayẹ̀mí màá máa rò pé màláìkà kú bẹ lọ́wọ́ ọ̀tún mi ń bẹ lọ́wọ́ ọ̀tún mi. ẹlẹ́kejì wà ìsọ̀rọ̀ fíìl awo alkọbùrì aláṣùmẹ́lì sàárè mi wọ́n ti gbẹ́ síbo sọ̀wọ́ sí. yóò wá gbé pé mo wá dojú kọ kàábà kàábà jẹ́ ní mo ṣe kí ni ni mo ń wò wájú yìí. ẹlẹ́kẹrin súnmọ́ àtàkàjìyà màá allo wá wòye pé Allah subhanahu wa ta'ala yutalli alayya sama ọlọ́run wò mí láti bó láti sọ̀rọ̀. tòkè yẹn ya fọ́tò yẹn báyẹn yóò capture torí wọ́n ti rò pé ẹni tó dúró èmi ní dúró dè pé tí n bá ti kírun ìta ṣe ni mo gbẹ̀lẹ́ mi. kí èèyàn bá wá tún mú un èèyàn wá rò pé ah bóyá tí n bá kírun ìtàn àbí sáré ni ó ṣe kí ni ni ó kàn. ẹlẹ́kẹta ẹni ó kàábà ẹ̀mí pé ọba mí sódà kí n wá dúró wájú rẹ̀ kó jẹ́ pé ọ̀tọ̀ níbi fẹ́mi mi wà. àwọn àlámàrin ó wà nù tó máa ràn nínú alùkùsùrù ìsọ̀lá ó tó máa ń jẹ́ káni èèyàn ó máa bẹ níbi ìrun wallahu almusta'an náà. walladhina hum 'anil lahwi mu'ridun. walladhina hum ìròyìn ẹlẹ́ẹ̀kejì fáwọn olùgbàgbọ́ òdodo òun làwọn tó jẹ́ wípé 'anil lahwi mu'ridun gbogbo erémọdé gbogbo iṣẹ́ kan tẹ̀yàn máa ṣe tí ò nítumọ̀ tí ò lóore ọ̀rọ̀ ni o iṣẹ́ ni o láfa ìdàtàfíà tí ò sáǹfààní kan bẹ ẹni bá wọn bẹ àwọn olùgbàgbọ́ òdodo ẹni bá wọn ti téèyàn ti ṣeré kẹwàá báyàn pé a bàbá kílẹ̀ ń ṣe mí ẹ ànájú ni à ń wo àwọn ọmọ tí ń lọ à láago yìí lẹ́yìn àlásárì tó yẹ kéwọn máa ṣe kí ni ó máa ṣèrántí ọlọ́run rọ̀lẹ́ ó wà ní à tàbí kéèyàn ó lọ bí àgbàlagbà tó wá jòkó níbi tẹ́tí ń tayò wọ́n wá ń tayò pé àwọn ah, ní bàbá à ń nà yín lónìí ẹgbà yìí àná ẹsẹ kí ni ẹjẹ yòókù lónìí tó ti yé gbogbo ẹni tó bá mọ tí ń ṣe múmi ní òdodo yóò máa wọ́ọ̀kì àsìkò rẹ̀ á ní lágùn torí pé tó bá tó omi tó dó sí yẹn àtọ̀rọ̀ tó dà àti tí ò dá ní òmò gbọ́ àwọn olùmọ̀ẹ́ni alágùn ààbọ̀ lágùn omi kẹ́gbà níbi kó máa sìn mí ìtura àtọ̀sọ́lọ̀ á lágùn torí gbogbo ẹni tí jọ́sìn fòósà òní tó fẹ́ mú pọ̀ ń ó kàn ń àsìkò rẹ̀ ni ló pátá wọn olùmọ̀ ní alágùn ìrúnà bìmánà àṣírí wọ̀dùnú wàlùmọ̀ àṣù. ẹ ní bá wọn múrúrí dùn tó bá ti jẹ́ pọ̀rọ̀ tí ó kàn wọ́n ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ẹ̀ẹ́kàn yóò kàn máa ṣe kí ni yóò kàn máa lọ ni pé ah, àwọn eléyìí ọ̀rọ̀ tí wọ́n ń ṣe yìí àbí pé ń ṣe é lì kó ṣe kí ni kò kàn ní. والذين لا يشهدون الزور Àwọn ẹni rẹ̀ ìbádòrò àná làbáǹkà fún Suratul Furqan. Ó ní àwọn tó jẹ́ wípé láyé ṣàdúrà zúrọ̀ ẹni bá wọn bí tí wọ́n ti máa wípẹ́sì irọ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni bá wọn bẹ̀. Kí ló dé táwọn èèyàn lè bízì táìmù wọn pẹ̀lú tí ó fún wọn láǹfààní? Ẹ wo òní ṣe tó yìí. Tẹ bá bí àwọn èèyàn tó wà ń ta ọlọ́run kó pẹ̀sẹ̀ àwa náà rinlẹ̀ o. Tẹ bá bí èèyàn lónìí pé sóò ti ka Quran kò sí lẹ́yìn pọ́lọ́ ràn lọ́wọ́ ó kírun ọ̀ràn yàn tẹ́bá bí pé náfìlà mélòó ló ṣe kí ni ló ti yàn lónìí ó yẹ ká lè kakule ìfẹ́ àbí náfìlà tàti náfìlà ni àsọ̀rọ̀ ọ̀ràn yẹn o ẹja sọ wípé ká tó kí àlùfájà yìí a gbọ́dọ̀ kíkiri o làkà sẹ́yìn ni é àlùfájà làkà méjì tẹ̀mà pásítọ̀ là ń lò ó nígbà tí ẹ tán tá a bá wá kásùbà tán ẹni bá wá dúró níbi tó ti kásùbà tó wá yẹn náfìlà ti ṣòro kì nẹ́fílà pé tóòrùn bá tẹ̀sẹ̀ fẹ́ ṣe kiri tó fẹ́ yọ. ó wá dúró díẹ̀ ó wá ń lọ bí eight àbósùn ó wá tó jí nine ó wá ní àsìkò dùwà láti kí ni làwà yìí ó wá tó yẹn dùwà ká tó ká ìlà ó wá tó yẹn nẹ́fílà méjì àbí mẹ́rin ìbò tó ká tán ó ti ṣe kí ni. tó téèyàn bá ti rí yẹn ṣe ń tẹ́ tó fẹ́ ṣe pọ̀ tẹ bá lọ báwọn èèyàn wọn ò rò pé ẹ̀dá kìlẹ̀ wá ṣe ó là fi rọ gbogbo àwọn ọlọ́lá tábà fẹ́ pé èèyàn lọ́bì kan ó yẹ kéèyàn lè béèrè pé ẹ̀dá kò ní fẹ́ fẹ́ pè mí sí kí ni wọ́n sì lẹ̀ náà. so that kéèyàn rò pé sébi tí wọ́n ti máa ṣeré àbí táwọn yóò ti máa rẹ́rìn káṣí òkè lẹ́fẹ́ kí n ṣe kí ni ẹ yọ̀ǹda mi màá rán èèyàn wá. so ara àpẹẹrẹ ìjẹ́ kí ni olùgbàgbọ́ òdodo ni ẹ. wà á ilẹ̀ lọ́rùn mi náà ìmáwùú kí ọ̀rọ̀ rẹ̀. ká tiẹ̀ sọ pé eré kan ó wá bá wọn ó kọsẹ̀ bá wọn àbí wọ́n kọsẹ̀ bá mọ́rùrù kí wọ́n mẹ́ ẹ bá wọn lẹ́ni àpọ́nlé nígbà yìí bí wọn ò lè ṣaláì má wá ẹ rí i pé wíwá wọn fẹ́ ẹ má bínú òun kọ̀ọ̀kan kí báyìí witness sitting ní o dókè witness rẹ̀ ṣe kí ni yóò máa lọ mọ́rùrù kí wọ́n mẹ́ kì í ṣe pé ó fún wa máa yin ìbàjẹ́ wọ́n pe àwọn èèyàn síbi ìbàjẹ́ àwọn èèyàn fẹ́ jíjó òwò àwọn èèyàn fẹ́ jíjó òwò wọ́n wá pe olórí ìlú aláṣẹ wípé àwọn tí wọ́n bá opening ground o àwọn ni excellence o ẹ fẹ́ okun ìran o àwọn èèyàn jójó bàjẹ́ ẹni tí ó bá wa sí carnival yìí òun ni bàbá wa kan tó pé yẹ kó rí bẹ́ẹ̀ tó o bá lè sọ fún wa pé ẹ má ṣe kò yẹ kẹ́wọ́n lè ṣe kí ni kò lè gbalẹ̀ sílẹ̀ lórí ọ̀dùn bẹ́ẹ̀. wáyé bá a mọ̀rù bẹ̀lágùn mọ̀rù kìlámà wà ń ánì lágùwì mọ̀rọ̀ ìlú gbogbo tí ò bá ti lè má àǹfààní ayé àǹfààní ẹ̀sìn wa ẹ̀sìn bá wọn jẹ àwọn olùgbàgbọ́ òdodo. ìròyìn ẹlẹ́kẹta abẹ́ mọ́tàṣí rọrùn fún wa ó ní wà lẹ́bí náà á rí pé kò dákọ̀ wọn ó kàn sọ pé àwọn ajẹ́ wípé nǹkan four to any level ìran ọmọnìyàn ìbáàjọ́bìnrin ìbáàjọ́kùnrin kò sẹ́ni tí ò lè jọ́lùgbàgbọ́ òdodo tọ́rọ rọrọ tá n sọ ọkùnrin nìkan kọ́ ló bá wí àtòbìnrin gan tí obìnrin mi bá bẹ̀rẹ̀ ẹjọ́ láti àárọ̀ ẹjọ́ ẹlẹ́jọ́ yóò bá fi kan lẹ́kan ni kò ní ju méjì pè kan yóò fi kan lẹ́kan ni tẹ́ ẹ rí ìyá atáyé ẹ wò kódà kò ta kò ta ọ̀sẹ̀ mọ́ kíní kan ní tàlẹ́ ìsìn tó bá kó lórí eléyìí à tẹ bàbá ìtẹ̀ sọ ọlọ́mọta lọ́wọ́ ń bẹ̀. Hmm. wàlẹ́rì náà lè zakati fàìlú ìròyìn ẹlẹ́kẹta ni ẹ ó làwọn tó jẹ́ pé lè zakati fàìlú ẹ máa gbọ́ lè zakati fàìlú ó làwọn tó jẹ́ wípé fàìlú rẹ̀ lè zakati. gbogbo ìgbà ẹ máa bá wọn lẹ́ni tí ó máa yọ zaka ó máa sòtọ́rẹ́ àánú. bápá kan náà àwọn olùmọ̀ṣe tún nìyẹn lè zakati fàìlú ìyẹn túmọ̀ sí gbogbo ìgbà tọ́lọ̀ bá ti ní kí zaka owó wọn ẹ̀rín wọn máa yọ apá kan náà àwọn olùmọ̀ẹ́ni rárá kò lè mú zàká tá a fojú rí nìkan ó yẹ kó lè mú zàká ọkàn eléyìí tá a fojú rí lè zàká ti fa ìlú àwọn tó jẹ́ gbogbo gbà wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ̀mí wọn bọ́ọ̀lù àwọn ṣe fẹ́ fọ́ mọ́ torí pé zàká tó nọ́ọ̀sì ìfọ ẹ̀mí mọ́ ó ṣáájú zàká tó lè ẹ̀ fẹ́mi ò bá mọ́ èyí ó lé ṣe kí ni kò lè yọ zàká owó lè zàká ti fa ìlú ẹ ní rí wọn lẹni tí ó fojú kéré ìwà kan ẹ ni ó ní kọ̀dà áfúláhà. ó ní ó ti jèrè máa ń ẹni bá lè fọ ẹ̀mí rẹ máa ń fi lóhùn fẹ́. wà á kọ́ ti ìyẹn ni pé ó ti gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ lórí tó lè dọ̀tí ọkàn rẹ̀ lè zàkẹ́ nípa gbogbo àwọn eléyìí wọn yìí fi zaka ṣeré àìdá zakatu nafsi ní fífọ ẹ̀mí mọ́ àbí zakatu limal àbí káṣe tọrẹ àánú tẹ ẹ bá rẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo lè jẹ ahun ahun kó lẹ́ẹ̀ ti bá lọ́wọ́ olùgbàgbọ́ òdodo torí ń bọ́ lọ́hùn rẹ̀ sọ̀wọ́ ni àpà ìbéèrè làbà ìmọ̀kùnrin ń bá ọlọ́hùn rẹ̀ sọ̀wọ́ ọlọ́hùn ṣe wá lọ́lọ́rẹ̀ mòmìnì ṣe wá ní mòmìnì ọlọ́rẹ̀ ọlá ìpè méjì lè zakati fa ìlú ọ̀kan náà àwọn olùmọ̀ àwọn náà ìròyìn min àdáàtì Qur'an wa min usulubihi nínú ọ̀nà tí Qur'an máa ń gbà sọ̀rọ̀ tá a sọ fún wa ń jò ní tó bá ti sọ̀rọ̀ àsọ̀látù kí ló máa ń fi kẹ́lé àzàká ó wá fi kan là láàrin. <laughs> wáyì tó fi lè zakati ó fi ánìlágùn ìmọ̀ ìdùn làwọn olùmọ̀fi ní kì í sọ̀rọ̀ zaka ojú ọdún ní ń ni ọ̀rọ̀ zaka ẹ̀mí ní ń tó bá pé zaka ni gbogbo bí sẹ́mọ̀ ń sọ ni pé wà á kí mùsọ̀láta wà á tó zaka. kì í fi kankan là láàrin. àmọ́ mo ti fìlẹ̀ láàrin a jẹ́ pé zaka ẹ̀mí ló fẹ́ ká mójútó tí ó ràn wá lọ́wọ́ lórí zaka owó ọlọ́mọṣà sí rọrùn fún wa. wàlábí náà rọ لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون àwọn olùmọ́ni dáàbì mọ̀ wípé súrà yìí ìyẹn zakata ń sọ̀rọ̀ rẹ̀ lọ wọ́n ní zaka bó tiẹ̀ jẹ́ pé sura yìí jẹ́ sura mẹ́tíkà sura kẹlá pé súra mẹ́tíkà ntẹ́ mẹ́tí zaka kọ́ ló ń sọ torí wípé zaka wọn ò ṣe zaka lọ́rùn èèyàn ìgbà tí zaka tí wọ́n establish ẹ̀ gangan tó ti pẹ̀lú àwọn ìdájọ́ rẹ̀ iye tá a yọ ìgbà wo ni ó dì àwọn kí la yọ lórí ẹ̀ lọ́dún kejì ìjìra ni. àtàlẹ̀ bá dàrí ìjìra lẹ́yìn bàtà nàbì dé Màdínà tó gbọ́dún kejì látò ṣe kíni látò pàṣẹ pé ẹ máa yọ zàká àmọ́ àwọn èèyàn ti yọ zàká tẹ́lẹ̀ àwọn èèyàn ti sọ̀tọ̀rẹ̀ àánú kànábì ò tó dé ebo kò tó dé Màdínà àmọ́ ńgbà tí wọ́n establish ẹ̀ gan tó ní foundation tó láwọn òfin tó ní májàmú tó lè Màdínà ló ti ṣẹlẹ̀. والذين هم لفروجهم حافظون والذين هم لفروجهم حافظون tá a bá wo gbogbo tá a ń bábọ̀ láfẹ̀ kan ohun tó ní í ṣe pẹ̀lú personality personal things èèyàn wa ni ìrun ìmójúkòmbi tí ò dáa èkómbi ọ̀rọ̀ tó lè jẹ́ ìwà fọ ọkàn ẹni mọ́ nínú àpẹẹrẹ ní tẹ́mọ̀ tọkàn rẹ̀ bá pọ̀ mọ́ òun ni pé tọkàn rẹ̀ bá ti mọ́ abẹ́rẹ́ ó mọ̀ ó wá fi tẹ̀lé pé wàlẹ́mìínà òun ó lóun làwọn tó jẹ́ pé yìí abẹ́ wọn hafizun wọn a máa sọ gbogbo ẹni tí ń kírun ó lè sọ abẹ́ gbogbo ẹni tí ń yọ zàká ó lè sọ abẹ́ àìsàn lọ́kùnrin àbí lóbìnrin hafizun ẹ wo àlá ẹ wo tó lò fún wa ó wá lo ìṣọ́ra níbi ìbàjẹ́ níbi ìsìnlẹ̀ ṣíṣe ó wá sọ di bí ẹrù tá à ń sọ àtàmà náà lọ́lọ́run gbé sí wa lára táàmà àwọn èèyàn máa ń rò pé the cheapest commodity you can think of is zina of today tọ́ ọ bá ti lè ra ẹsẹ̀ sẹ́mù fáwọn ọmọ tọ́ ọ sì ní rọ́bà rọ́bà tọ́ ọ bá ti lè gún rọ́bà rọ́bà tó yàn kásẹ̀ láì. torí pé mo tó jẹ́ ọmọge obìnrin kò ní nìyẹn aburú tó sì lè ka obìnrin jù láyé òní kó ṣe ìdílé kó tó délé ọkọ yìí bẹ́ẹ̀ náà lọ́kùnrin. ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kàtó lálàáfíà ó ní máa yẹ mẹ́nu ni máa báyìí náà lè ṣe yìí wà pàrọ̀ lórí tí ń bẹ láàrin ètè rẹ̀ méjèèjì ìyẹn lára wa. wà bẹ́yìn náà rèjìlẹ̀ yìí àti tí ń bẹ láàrin itan wa pàkìlẹ̀ yìí itan wa méjèèjì ádìmẹ́ni lẹ́wọ̀ lè jẹ́nà kémi náà wà aṣọ rẹ̀ pé yóò wà lè jẹ́nà. ẹni kò le. a jẹ́ wípé téèyàn bá pọ̀ tó bá mú un níṣẹ́ tó mú un ní ìṣesí rẹ̀ tí máa ń ṣe zìnà àti wà lè jẹ́nà rẹ̀ ó sì ìyẹn ni pé kò sí dọ̀mọ́nù fún assurance ti pé wà lè jẹ́nà. ewu wo sọ́ba adẹ́gbà tó fi ròyìn mẹ́ríyàmà tó fi ní kànáàbì yìí tó tọ̀dọ̀ rẹ̀ wá tí ó bá ròyìn rẹ̀ yóò wá ní wà mẹ́ríyàmà oṣù. wà mẹ́ríyàmà bẹ̀rẹ̀ sáàmù ọ̀nà ó wá ní gbogbo tó ti sọ̀rọ̀ mẹ́ríyàmà pátápátá náà lọ́kọ̀ọ́ láti tó lòyìn rẹ̀. wà yàtọ̀ síjọ́ tí wọ́n bí nìkan إني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم láàrin ẹnìkan tó ti gbókọ rẹ̀ nìkan pé mariama mo sọ ló kọ báyìí mo fi sọ rẹ sọ pansọ lọ́dọ̀ èṣù tí máa báyàn lò àbí tí máa tíyàn lu ìbàjẹ́ tí ọdá gbogbo bí tọba dàgbà bá ti fẹ́ sọ̀rọ̀ mariama njó fi kiri kiri wà mariama bìnnátà ìmọràn náà alẹ̀ tí a ah, sọ̀rọ̀ ti bá rúgà hàn. Mariama tó sọ abẹ́ rẹ̀, àdánwò ńlá lónìí nù. Abẹ́tání kóbìnrin ó sọ ló wá ní ẹ wá ẹjẹ́ ojúwe ibi tẹ́sì bẹ̀rẹ̀ sí máa wò hàn. Àwọn ọmọ obìnrin tò nínú pé ẹjẹ́ ojúwe ibi tẹ́sì kí ni o tẹ́sì bẹ̀rẹ̀ sí máa wò ó. Látòkè báyìí lẹ́sẹ̀ kí ni o ni ẹ ti máa wò yóò wá ó wá sí síta fúnra rẹ̀ fáwọn ọkùnrin pé tọ́ ọ bá ti rí ní tí mo sì gbogbo èyí tó kù ọrụ ọrụ wọ sàmúra àdánwò ni ó gbọdọ máa bà wá nú jẹ́ nírọ̀lẹ́ àná nínú àti brọdà mi lọ à ń lọ bí akẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ rọ̀lẹ́ ọlọmọsàbà dọmọ náà sí ṣé lọmọ tí ó lè sọ rẹ ọlá àwọn ń dúró wọn kan sì máa wòran dáadáa o tí o bá ti dáa ń kó tó bá màá gbìyànjú pé mo torí pé àlẹ́ hikimatu ọgbọ́n tẹ́ rí yẹn dọ́ọ́lásùn lè mú mi nítorí sọnù ní polúgbàgbọ́ òdodo gbogbo bí kíni tó bá ti rí ni yóò ṣe kíni yóò ṣe mú. mo wá dúró lẹ́gbẹ̀ẹ́ yẹn à ń dúró de àwọn àánú ọkọ̀ bẹ́ẹ̀ lágbáriwo ọkùnrin kan ọlọ́mọge àti ọ̀dọ́kùnrin tó ga díẹ̀ kí ló pa àwọn papọ̀ òun ni wípé tí mò ń gbọ́ mi ò tẹ̀ sí wò wọ́n mo kàn gbọ́ pé ẹ ẹ gbọ́ àbúrò mi sọ pé ẹ̀yìn challenge òun ó ló ní ẹsẹ̀ lè máa sọ pé bá a sọ wo lòun wọ̀ kí ló dé tá à ń sọ bẹ́ẹ̀ fún náà kò yẹ ká lè sọ bẹ́ẹ̀ fún àwọn oúnjẹ mùsùlùmí náà tó bá bẹ́ẹ̀ wù wá lálé wọ̀ ọmọ ọmọ gbà mú wá gbójú lókè mọ́ àmàdáràn o nílùú tó lọ́ba tó níjòyè nílùú tí mùsùlùmí ti pọ̀ jù ló fẹ́ tẹ̀ sí wa ẹ rò pé bí mo ti ń rò lórí ọkàn ẹ bẹ́ẹ̀ lọ́lọ́run jù sórí ọkàn ọkùnrin yẹn ọ̀dọ́ tó sì le fún ara rẹ̀ ẹ̀ ti rójú rẹ̀ fẹ́ni tó lé ni àmọ́ gbọ́ mo wá rí i pé nítorí ó kọ́kọ́ gbọ́ ni pé àwẹ̀ wà lára ẹ̀ ó wá kọ́kọ́ sọ́bà ó kà dẹ̀ kan ẹ̀rọ pé kí ni ẹ̀ka dìde nù rẹ̀ ni ó kà dìde ni ah, ah, ah. wá wá wá ayé rẹ̀ fẹ́ bàjẹ́ ni a mo sọ fún ọ pé àbúrò rẹ̀ wọ̀wọ̀ fún ọ ọmọ tó wá challenge èèyàn yìí o pátá ló ń gbọ́ wà o ṣọ́ọ̀tì ni kàbáyì ṣọ́ọ̀tì lówọ̀ wọ̀wọ́ ì mo fẹ́ fẹ́ mi ní bẹ́ lọ́wọ́ rẹ̀ búra níbi tí ó ti gbòǹgbò tó gaga lára àwọn ọmọdé obìnrin sí àtàbélébọ̀. ó wá dúró ó sì dúró tì í ẹ́ẹ́dì pé kínní yẹn ti wọlé síbọ̀ yẹn la ó ní à mo tiẹ̀ wá rò à mo mà yọ ọdẹ àbí kò ní dáa fún wọn ni wàhálà ìdílé wọn fún wọn fún lódìdí ó ní à nílùú wa a ní àwa ń gbààwẹ̀ lọ́wọ́ àbáwájú ìṣàyè ibi tí wọ́n lọ gẹ́gẹ́ mọ́ ó wá fún lẹ́rìí ó ní àwa ń gbààwẹ̀ lọ́wọ́ sẹ́yìn ò bá gbáwẹ̀ má múra rú múra yìí àti wọn àtàbúrò rẹ ó ní kò ní dáfẹ́ ní gbélé fún ni lóòótọ́ ìrètí ń sẹ́yìn pọ̀ àbí. ó ní ẹni gbélé yìí fún yín kẹ́rìmà tó bá débẹ̀ ọmọ kan ní máa ń sá lọ ó wá tẹ̀lé mo lè júwèé bẹ̀ fún yíga ó wá tẹ̀lé ó wá tẹ̀lé ó wá bẹni sẹ́mi sẹ́ni tó wá tó wá àtàkì rẹ ní ẹ̀wù ògbójú ọlọ́mọge ó wá rò èmi ló wá kámẹ́lé á ah, lónìí gbogbo yẹn ń pò ládùúgbò yìí ó ní ẹni gbélé fún àti wọn kò ní dáa fún yín wọn láì wọn nù ń wá wọn lọ ń wá wọn lọ ó wá tẹ̀lé àwọn yẹn wá dá padà dáàpọ̀ ọkọ mi má bínú àtọwọ́ àtẹnitánì wọn lè dúró kó lọ àwọn ọ̀dọ́ lẹ́nìí òjòkó ti ń tàn mí àbí òhò wíwò ó sì máa ń fọ́ lójú ni. wà zina yúkùrì sòlùfàkàrọ̀ zina máa jogún òsì fún ni ni. tó a gbọdọ̀ sọ́ra. Allah subhanahu wa ta'ala mo máa ń sọ fún yàrá tí yàrá bá fẹ́ ṣe súnà ànábì nínú tó àkọ́kọ́ lọ mójútó tó ọba ń kírun irun rẹ̀ ò ní já násìlà ò wá ní kò tiẹ̀ ní sí. ẹlẹ́kẹ̀ẹ́ta bẹ̀ ọkùnrin ẹ̀ níjànú ọmọ kí ló fẹ́ máa jẹ ọjẹ ni tí ó látàjẹ ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ wọn ò ní bẹ́ẹ̀lì dìnnà. tó tó túmọ̀ sí pé téèyàn bá pẹ̀lẹ́ ní alùsùnà ń fẹ́ bá lọ́wọ́ rẹ̀ ni pé ẹ̀ ní báńdì rẹ̀ làwọn yẹn máa fi wò pé alùsùnà lọ́kùnrin àbí lóbìnrin wọ́n máa tètè lọlé ọkọ yóò lọlé ọkọ torí kò fẹ́ ṣe dìnnà. ó ti mọ̀ pọ́nà kan tó ń le gbà tó ń le fi ṣìkí kí ni قل للمؤمنين يغفوا من أبصارهم ويحفظوا فروجهم ẹgbọ́n tálà ń sọ ní suratul nur lápáǹkà yẹn ó wá ní kún sọ fáwọn olùgbàgbọ́ òdodo àlùmọ̀mìnú ìtafẹ́ jẹ́ yàgùdù min absarihim ẹ̀rẹ̀ ojú yín lẹ́ẹ̀lẹ́ dákun ẹ jọ àtẹ̀mí náà ẹ já ẹ̀rẹ̀ ojú wa lẹ́ẹ̀lẹ́ ẹni tí wọ́n rẹ ojú wọn lẹ́ẹ̀lẹ́. wọ́n yà sáwọn ọmọ lábẹ́ sọ abẹ́ wa Allahu akbar ẹni kò tẹ̀lé wàyà fà kò bá tètè rí rìn ó ní pé tó bàjẹ́ lára rẹ̀ ti jù bá ń lọ ìrẹ́ tó jẹ́ múmi ní lọ́ba dẹ́dà ń bá ewì apẹ́rẹ́ tó mọ̀ kó gbà wẹ̀ òní tó bá rí ní tí ò yẹ kó wò kó ṣe kí ni ògbójúwò. Dáàlìkà azkàlà hùn. Ó ní dáàlìkà tẹ́yẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ azkàlà hùn. onye ò tó tó lè fọ̀ wọn ọkàn wọn mọ́ ó ti máa jẹ́ kọ́kàn mọ́nu sẹ́yìn abá ti ń wòrò o ọkàn rẹ̀ ó lè ní àjà lẹ́hùn. ìyẹn tó nu tó lè pọ̀ wọn lẹ́mìí mọ́ Allah wa ta'ala ẹ wá wo bó ń tò ó يغضبن من أبصارهن ويحفظن فروجهن. Ṣé ẹ̀mà bó ti wí ẹ̀mà bó ti wí ọkùnrin? Tóbi wa. Ó ní sọ pé àwọn múmìnì lómìnì. Ṣé ẹ̀mà pé kò ti sọ pé múmìnì yẹn? Ó yẹ ká rò pé àwọn náà ti wọ bẹ̀. Àwọn náà ti wà lábẹ́ múmìnì. Káfílẹ̀ mọ̀ pé kì í sàwọn nìkan. Ó wá tẹ̀sẹ̀ tí wọ́n á pe àwọn lọ́tọ̀ torí ìdájọ́ tuntun tó fẹ́ fún wọn. Ó wá ní wàkúlílmùmìnà ẹ sọ fáwọn obìnrin mùmìnì àti bẹ́ẹ̀ bàbá jẹ́ mọ́mì náà lóbìnrin ló yà kú. kí ló dé táwọn náà ṣe. àmì sọ́ọ̀rù ẹni táwọn náà rẹ ojú wọn lẹ̀lẹ̀ àwọn méjèèjì ló dìjọba aláṣẹ. àṣé ṣáwà yẹn adùn yẹn ó jọ dá mọ́ wa ní ìwọ náà rẹ ojú rẹ lẹ̀lẹ̀. ní ìbá jẹ́ wípé obìnrin adùn ń dà láàmú ṣáwà ń dà láàmú kí ló mú kí ó wà wọ̀ tẹ́nu kí ló mú kí òwò ọsọ tó wọ òwò rẹ̀ kí ló mú tó wọ pátá tí rìn káàkiri tí ò bá jẹ́ pé ń polo ń polo nìyà tó bá ti dèrò lẹ́nu ìsìn ní agbègbè kọ̀ọ̀kan làwọn ọmọ táláwọn wá lọ skul wọ́n kó bá wà àti ká sọ́ra wọ́n wá wọ pátá wọ́n wá máa rìn wọ́n á wò pé ẹ wá o ṣe ìwé ló ní kéèyàn orin òwò ni àbí bẹ́ẹ̀ nú. ولا يبدين زينتهن إلا ما ظهر منها ó wá júwe ọ̀nà wo ni wọ́n gbà fi ṣọ́ abẹ́ wọn ní tiwọn ó ní wàhálà yùbìdínà wọn ò gbọ́dọ̀ fi hàn ní zínàtì ìnà gbogbo ọ̀ṣọ́ ara wọn wọn ò gbọ́dọ̀ fi hàn ilá àyàfi máa zọ̀ hárọ̀ mímí ha tó yẹ sí àyàfi kò ṣeé má hàn ló lè hàn lára wọn bí kíni. bí ọwọ́ máa ń gbọ́ àrọ̀ mi a ó fẹ́ fòbì kan ó gbẹ́sẹ̀ sókè aṣọ ọ̀sàlẹ̀ wá sí kí ni ó wá hàn. ilá máa ń gbọ́ àrọ̀ mi làmà pàmà kẹsí àwọn olùmọ́ni ojú lè wà ń bẹ̀. àmọ́ tó dàjú ni tó bá lè fún. máa ń mi a àyàfi yìí tó dẹ́ pé àyàfi kò ṣeé máa hàn kò ṣeé máa hàn máa ń mi ní àmọ́ èyí tí ò yẹ kó tí ò hàn gan fún ara rẹ̀ làwọn ọlọ́mọdé ń gbé hàn síta kó dẹ̀ sọ fún abẹ̀lé dẹ́kun rẹ̀ o àwa bàbá la wà ń bì àwa àyà la wà ń bì a lè dẹ́kun ẹ̀ a lè torí pé a rìnra wa lọ́wọ́ lórí dáadáa latamuruna bil ma'ruf wa latanahawna 'anil munkar aw la yusallitanna ba'dukum 'ala ba'd fayad'u khiyarakum wa la yustajabu lahu abdi allah kó jọmọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ó ní tá àbá ti máa para wa látẹ̀ dáadáa pé ọmọ tó wò yóò dá padà wọlé àwa là ń sàn gbélé fún wọn àbí àwọn akọ́là ń gbélé fún wọn ó lójú ẹni gbélé wá láti ilé wọn bàbá wa kọ́ ọlọ́mọ sábà sàlékún dáadáa wọn ó di àsìkò kan ọmọ kan fẹ́ gbalé lọ́dọ̀ wọn ó wájú ọmọ ọ̀rẹ́ mi dáadáa wọn ò sì mọ̀ pọ́mọ ọ̀rẹ́ mi ni ó wá fẹ́ gbalé mo rò pé wọn ò wá fẹ́ fún nílé yẹn mo wá rò pé kí ló dé tí mo fún ẹ nílé tó ló ti rí mọ́ ó ní jọ́ táwọn fẹ́ lọ sign agreement bàbá yẹn ní àwọn ò ní gbélé fáwọn ó ní ṣe báwọn náà ní kí wọ́n sign agreement at least wọ́n ti ní kó sanwó tẹ́lẹ̀ tó lẹ̀ ti sọ tẹ́mi náà ti ní sọ fún bàbá rẹ̀ ẹgbọ́n tí bàbá yẹn sọ bàbá yẹn ò ṣàgbélé yẹn fún wa ó wá sọ fún mi wá ní kó júwèé pé bóyá torí pé wọ́n rò pé ó kì í sọmọ ọ̀fà ni tó ìbá sọmọ ọ̀fà àwa tẹ́bí náà àwa náà yẹ ká lè dúró fún ọ fún mi nọ́mbà wọn nígbà tí wọ́n fún mi nọ́mbà wọn lẹni tí mo mọ̀ wọ́n ń ju ara mi títọ̀ ọ̀kan máa ma yín tó wà lọ́nà ẹ̀gbẹ́ mi báyìí ni ẹ̀dá kù ọmọ dáadáa ni ọmọ èèyàn rí ni tó ti yé ó dẹ̀jọ́ mọ bàbá mi mi ò ní lè gbélé kù mo ní sẹ́kù sísà ẹ̀jọ́ tẹ́kí mo ní wọ́n ṣe mùsùlùmí kí lè fẹ́ sọ pẹ̀lú mùsùlùmí wọn kọ́ ó nítorí pé àtòun àtàn tẹ́tì jọ ìmúra wọn ò fà wọn lọ́kàn balẹ̀ láti béèrè fún wọn bó ṣe gbọdọ̀ rírun fọ́mù ò bá dá láti ilé wọ́n máa kọ́ ọ láti níta náà gbà mí ẹ̀kọ́ pé wàá tọ́ bá fẹ́ gbé nínú ilé nínú ilé yìí o bá a ṣe máa múra nínú ilé yìí tí ò bá tẹ ọlọ́run kò le tọ́ bá ti ṣe violate òfin ó rọrùn kódà tó bá lo oṣù mẹ́rin á fún ọ lówó oṣù mélòó owó oṣù mẹ́jọ ọmọ àlọ́ kọ́kọ́ yọ̀ọ̀dá wa bó ṣe gbọdọ̀ rí nìyẹn tá a bá ti lè ṣèyẹn náà change wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ míì náà fẹ́ dáa nígbà òde sùkúù ni wọ́n ní kó lọ ká lọ ra pátá àwọn akẹgbẹ́ rẹ̀ ni tó tábà ti ràn án lọ́wọ́ àá rí i pé ànígbàláyè àádọ́sọ pé wò ó sọ orí jìlí àti kílólò ń jẹ̀dì ní tó ń wọ́ ọ wáhùn ẹ̀wù tán wọ̀ wáhùn mi ò léèyàn lára rẹ̀ ẹ máa pàdé ní sùkúù kó bá ṣe kí ni o kò mọ̀ wẹ̀ wá tó bá fẹ́ wọ́ ẹ wá oníkọ̀ọ́díṣẹ̀ tó gbọ́dọ̀ ṣe. نعم والذين هم لفروجهم حافظون agbọ́dọ̀ nínú ìròyìn olùgbàgbọ́ òdodo oníkọ́jáde tó lè ṣọ́ abẹ́ rẹ̀ ká máa ṣọ́ abẹ́ wọn àwọn tó ń ṣọ́ abẹ́ wọn àwọn olùgbàgbọ́ òdodo ni ẹ. illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum khayru malumin. àwọn tá a ní kí wọ́n ṣọ́ abẹ́ wọn yìí ìyẹn túmọ̀ sí pé wọ́n máa sọ abẹ́ wọn níbi tí kì í sẹlẹ́tọ̀ wọn abẹ́ nìkan kọ́ wọ́n sọ ojú níbi tá a ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n bá sọ ojú wọ́n sọ ara wọn àyàfi lọ́dọ̀ ẹni tí wọn ò sì ní sọ tí ò ní sí gàgá ń bẹ̀ illa ala azwajihim àyàfi àwọn ìyàwó wọn àwọn yẹn kò sí òwò láàrin ọkọ àtìyàwó ẹja gbọ́ lẹ́ẹ̀kan sí kò sí òwò láàrin ọkọ àti tá a lè sọ pé à ẹ̀rọ ń bọ̀ náà ẹ̀dúró mo wà léwẹ̀ rárá. ẹbí dáàtì mọ̀ wípé gbogbo tọ́lọ̀ ọba àlá ẹni tọ́lọ̀ ní sí wa ànábì wa Muhammad òun ló dáa dunú ẹni tí máa sọ ara ẹ̀. ànábì ni mi ò fọwọ́ kan obìnrin olóbìnrin pé báyìí pé báyìí pé àwọn ọlọ́kẹ́ báyìí. ànábì kódà tí yàtọ̀ sókòrò ẹ̀ bá ọkùnrin lọ́wọ́ táàmì bá fẹ́ bá ọkùnrin lọ́wọ́ yàtọ̀ fẹ́ bá ọkùnrin lọ́wọ́ ó ní òun ò tún fọwọ́ ń lù yẹn rí ah, ah ó mà ga pé kí fọwọ́ ń gbá yẹn báyìí pé báyìí ìlà ìjìhàd àyàfi táwọn bá wà lójú ogun ó túmọ̀ sí wípé níjọ́ tí àwọn obìnrin ó ṣe bẹ́ẹ̀ à tí wọ́n bá ṣàdéhùn táwọn ọkùnrin bá fẹ́ bá ṣàdéhùn táìmù tó máa ń gbọ́wọ́ rẹ̀ lórí ọwọ́ ọkùnrin nù yóò wá tẹ́wọ́ kalẹ̀ báyìí àwọn mùmìnì yóò kó máa ṣe kí ni ó gbọ́ wọlé ó dáwọ́ jọ wọ́n fẹ́ sàdéhùn. nígbà táwọn obìnrin dé táwọn náà ní ó ń ṣe ọlọ́run báwa náà ṣe bẹ́yà ṣe bẹ́yà fún agbàdéhùn lọ́wọ́ wa káwa náà ó sàdéhùn fún wọn lórí tó ń pè wá sí àníyẹsẹ̀ lórí ẹ̀ àmẹ́mi ni ẹ mú ọwọ́ yín sọ́dọ̀ ẹ mú ọwọ́ yín ẹ ṣe kí ni ẹ mú sọ́dọ̀ ẹ wá máa wí gbólóhùn tẹ̀lé mi kó jẹ́ gbólóhùn nìkan làá mọ̀ ìdíjọ́ wí ẹ dákun bó ní yorùbá ti rásà tí ò dá bọ́rú kọ̀ sí yìí bó la ti rélẹ̀ yìí ta ló fẹ́ ba ti ajẹ́ tó lòun fẹ́ là wá lójú èèyàn wá pàdé ìyàwó àbúrò rẹ̀ ó wá ní pẹ̀lẹ́ àwọn àlè ṣe dáadáa ni kò dà ìṣe tó dà kéèyàn máa fọwọ́ gbáyàwó àbúrò rẹ̀ níbo lẹ́yìn kò dà ó gbọ́dọ̀ bá a lọ́wọ́ bèbí pé wàá gbà lẹ́yìn ẹni kílẹ̀ rí wa lórí ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní iyyakum wa dukhulu ala nisa ó ló dọwọ́ yín pẹ̀lú kẹ́ máa wọlé tóbìnrin ìwọlé kọ̀ọ̀kan ìyàwó àbúrò mi bóòní kí lẹ ṣe bẹ́ẹ̀ kí ló tó ti wù ṣe tán kí ló wọlé kiri sí tọ́jú wọlé ẹran kiri kan. àwọn àmàlàkà àìmọ̀ àrùn àwọn àmàlàkà àìmọ̀ àrùn fàyè. أكثر غير ملومين فلئن ابتغى وراء ذلك فأولئك نعم فأولئك هم العادون Fẹ́rí yóò bá burú pọ̀ bá, wọ́n burú gan-an. Tọ́jú wọlé ẹran sàámú ni àmọ́ bí ẹ ti rí èyí tán sọ orí kò tiẹ̀ jọ mọ́ra wọn rárá ó èmi ò mọ tí tó ti jọ mọ́ra wọn ẹjá máa lọ bí táà ń lọ lọ́wọ́ ìyàwó. Anábì sallallahu alaihi wasallam ìka àtọ̀lọ́lọ́ kó máa bá ó ló dọwọ́ yín ó ní gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ máa wọlé tóbìnrin ó dọwọ́ yín pẹ̀lú àwọn àbúrò ọkọ ìmáa wọlé tọ́ ìyàwó bọ̀dá wọn àbíyàwó àbúrò wọn. àwọn sáré wá rò pé a bẹ́t alahamuhu bẹ́t àbúrò ọkọ mi ni ẹ̀gbọ́n ọkọ mi ni afis ó lákọ̀ọ́dá rẹ̀ lè ràn sílé kẹ́bà náà ṣe máa sọ pé lọ gbé nǹkan fẹ́lẹ́ à ní ìbàjẹ́ fẹ́ rán yàn tẹ́lẹ̀ à ń lé wọ́n ti sọ fún ọ pé ẹnu ọ̀nà bọ́bá kan gé ọwọ́ kọ̀ọ̀kan àtọwọ́ ó kọ̀ọ̀kan fẹ́ yamẹ́lẹ̀kùn náà ká tó sì fún ọ wọ́n wàá rán ọmọ wa gbà lọ́wọ́ rẹ̀ ni tàbí ní ẹ lọ gbé mọ́sálásí wọn wà gbé. àmọ́ ó ní àmọ́ rán wọn iṣẹ́ anábìrin alahamuwu alimọ́ọ̀t ó lábùrú ọkọrùn ẹ̀gbọ́n ọkọrùn ó gẹ́rẹ́ ni kò gẹ́rẹ́ ojú. ó yá ẹ wá jábí wé ọ̀rọ̀ tí mo ń sọ lọ́lẹ́ẹ̀kan o tọ́yìn wá jẹ́ pé wọ́n ń tààpù àbúrò ìyàwó àbúrò rẹ̀ lẹ́yìn báyìí ẹ yóò tẹ̀síwájú ìmọ̀ ni pé dájú ẹ wá rò pé ṣé títí ò dání ọgbọ́n àyè ti bẹ̀rẹ̀ sí náà sì ní. ìlà ara àfúrájì ni. àwọn tá a lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú òun làwọn ìyàwó wa. àwọn máa máa yàtọ̀ Àtúnfi àwọn tí wọ́n jẹ́ àwọn máa má làkàtì àìmánu àtúnfi àwọn tí wọ́n jẹ́ ẹrúbìnrin tá a ṣe kí ni o tá a kó lẹ́rú kò dẹ̀ sí mọ́. ọmọ ọ̀dọ̀ olé wọ́bẹ̀ ọmọ ọ̀dọ̀ fi í ṣẹrú ẹrú nígbà tá fi ń jagun ẹ̀sìn ni kò sí mọ́ àwọn máa ń mẹ́là káàtì hù á lè ṣe yẹn tó túmọ̀ sí pé ńlá àlá àzùwájì ìyàwó àtúnfẹ́ni tó bá lẹ́rú ẹni tó bá lẹ́rú mìíràn ìyẹn ni tó bá wù ló lè fi ṣe tí ń sọ̀rọ̀ wípé kò sí òwò láàrin ọkọ àtìyàwó ìyàwó Aisha radiyallahu anha ó ní òun àtànẹ́bí sallallahu alaihi wasallam àwọn àtijọ́ máa ń daṣọ kan náà bóra aṣọ ọ̀bóra kan làwọn jọ máa ń dé kíni làwọn jọ máa ń dàbóra. ẹlẹ́ẹ̀kejì àwọn tún dìjọ máa ń wẹ̀ nínú bọ́kẹ́ẹ̀tì kan náà bọ́kẹ́ẹ̀tì ó ní yóò máa tọwọ́ bọ gbá èmi náà máa tọwọ́ bọ gbá kódà mo máa ń lò nínú omi tó bá lókù tó ti sara نعم فإنهم غير ملومين فإنهم غير ملومين àwọn èèyàn nìkan ni wọ́n ní búyàn sí èèyàn lẹ́nu èèyàn ò ní dẹni ègún lọ́dọ̀ ọba adẹ́dà ẹni bá ti lè ṣe lẹ́yìn yóò dẹni ègún ọba adẹ́dà ó bu tọ́lọ̀ bá ti búyàn ó fẹ́ bá rí nù ọlọ́mọ bá wa rí. bàbá mi ní sọ́kọ́ ọ̀rọ̀ àgbà àti kàfà ọ̀rẹ́ ẹ̀. فهم العادون ومن ابتغى وراء ذلك gbogbo ẹni bá wọ́nà kan àbí kejì tó bá kọjá ààlà yìí tó kọjá ìyàwó rẹ̀ tó kọjá irúbìnrin rẹ̀ fáwùlá ìkà umul àdùn olùkọjá ààlà ni ẹni bá wọ́nà kan àbí kejì láti lè satisfy your heart rẹ̀ láti lè tu ara rẹ̀ la tó bá ilé wá irú bẹ́ẹ̀ olùkọjá là ẹlẹ́sẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run. والذين هم لأماناتهم وأهلهم ìròyìn ẹlẹ́ẹ̀karùn-ún sí kẹfà ó ní àtàwọn tó ṣe pé لأماناتهم àmánà tó gbé sọ́dọ̀ wọn ẹ máa wò ọmọlúwàbí nù ẹ rí i pé ọmọlúàbí tani á ah, ọmọlúàbí ní ń bọ̀ ó ní tìjú pin ó wá tún kú ọmọlúàbí ti dúkìá bí wọ́n ṣe kóra wọn níjànú àlẹ́ ìfà tán kóra wọn níjànú tán kó ara níjànú wọ́n tún máa ń kó ẹnu wọn níjànú. lé àmọ́ náà tì í ìgbà pípa mọ́tà bá gbé sí wọn lọ́dọ̀. Kódà àdéhùn tán bá ṣe fún yàn, wọ́n á máa sọ. Àdéhùn tán bá ṣe, wọ́n ṣe kí ni? Wọ́n sọ anabi sallallahu alayhi wa sallam ó ní láìmánà ìmálà àmánà tàlà ó ní kò lè nígbàgbọ́ òdodo ẹni tí ò bá ti lámàánà àmánà yẹn ló kọ́kọ́ sá lọ láwùjọ wa lónìí ẹni tá a fìyàwó sọ pé ọ̀rẹ́ mi ẹ dákun ẹ máa bá wo ìyàwó mi yóò mo fẹ́ travel <laughs> wọ́n lẹ́sẹ̀rẹ̀ ọgbọ̀n kókò lẹ́nu àwọn èèyàn máa pòwe ẹ̀wé owó ni ẹ̀ ń bà nínú ìsìn àtẹ̀pamọ́ ẹ máa tún pa mí kó máa tún di pé àwọn èèyàn wà ọmọ rẹ̀ áàtì. wọ́n lẹ́ni tó gbélù rẹ̀ sápá wọ́n ṣe kí ni o wọ́n bá lù gbélé ẹni ti apara. tó túmọ̀ sí láwùjọ yìí lónìí àwùjọ yẹn ti bàjẹ́ tẹ́ ẹ bá lọ àwọn ìlú kan tá a gbọ́dọ̀ dákọ́ ọlọ́kùn tó àwọn náà ṣe dìnnà òṣèlú kankan lọ́dọ̀ wọn àmọ́ náà ìwà ṣe nǹkan pé ìwọ náà ti gbé e bẹ̀rù. èmi ò dákọ̀ o mọ́ sọ̀rọ̀ ẹ o sọ̀rọ̀ ẹnu sọ fẹ́ yá o mọ́ tó sẹ́ mọ́ tó dá mi lẹ́lẹ́ o. wàhálì àmánà àmánà ìgbà fipamọ́ tí wọ́n kó nǹkan sí wa lọ́dọ̀ bẹ́ẹ̀ ni níta láyé wa dé lónìí àwọn tí wọ́n kọ̀rọ̀ wa lé lọ́wọ́ àwọn ni wọ́n bà wá láàmú fa kì í ṣe pé ọrọ̀ ajé yóò lè tó wa owó tí wọ́n ná lásìkò bàbá wa Tinubu bá tàlékún dára bàbá náà bàbá náà àsìkò yàtọ̀ ìṣesí rẹ̀ tó fi rúùlù Èkó níjó ní lọ́dún bíi méje mẹ́jọ tí wọn ò sanwó oṣù fún tó sì rúùlù Èkó ó jọ yẹ yí pé I can do the same thing throughout the nation nationwide ẹ lọ wọnú ìwé tan orílẹ̀-èdè yìí àsìkò wo ni wọ́n fún àwọn lájọlájọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ìjọba àpapọ̀ ìjọba alábẹ́lé tí wọ́n fún wọn lówó tó tásìkò yìí. bá a ṣe pọ̀ tó ń lówó ṣe pọ̀ bá a ṣe ṣe kíni bá a ṣe pọ̀ tó yẹn lówó yẹn ṣe kíni lówó yẹn ṣe pọ̀ ó wá kú kí wọ́n ṣe ìbọn náà kiri náà gbé kalẹ̀ o à ń tẹ́ ń bẹ àwọn bàbá ọlọ́jà rí nípẹ́ o iṣẹ́ tẹ́ bá wa ṣe pọ̀ olóma fi ń dá à dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ dúró lórí òdodo. ẹ lórí ẹ̀ tó bá jẹ́ pé ọba alátẹnujẹ ọba kárí ni àwọn èèyàn ti mà tẹ́tẹ́ fi yẹn ṣe ẹ dúró lórí ọwọ́ yín èmi ò tiẹ̀ wá rí flamboyant life kánú tẹ̀lé ayé yín wọ́n máa ní ọba aráyé sá ẹ̀yìn náà ń pè bẹ́ẹ̀ táyé gbéra rẹ̀ wá pé èmi nìyí àwọn èèyàn ayé wọ́n ká màánà lé wọn lọ́wọ́ wọ́n jàǹbá àmàánà. tó ẹ wáyé wa àwọn tá a fọkàn tán tá a rò pé yóò ṣe dáadáa ó ní ẹ jẹ́ ẹ gbé mi sílẹ̀ wàláì ọlọ́run ran Tinubu lọ́wọ́ torí gbólóhùn tó wíwò fẹ́ wọlé tó ní gbólóhùn tó lágbára ni tọ́lọ̀ ọmọ fi gbọ̀n yẹn wò pé èmi ló kàn gbólóhùn yẹn le torí pé èèyàn ò bá fẹ́ gbà mánà tí a bá fẹ́ gbà mánà èèyàn gbọ́dọ̀ wíwú gbólóhùn ọmọ fi ọlọ́run fi ràn mí lọ́wọ́ àtàmọ́ náà láwọn èèyàn lọ́wọ́ jàǹbá wa àwa máa rò pé ta la fẹ́ rán lókè ta ni ó gbà wá ọ̀nà ps mò ń sọ lọ́nà òjòkú ẹ lọ wọ̀ ọ̀nà yẹn ọmọ ìyá wa tó kú lánàá ń bẹ̀ ìbànújẹ́ ńlá ni kódà àwọn kan gbé tètè rò àmọ́ ká bàbà fìyà jẹra wa wípé wọn bá já búlọ́ọ̀kì ọ̀nà yẹn lánàá bàbá búlọ́ọ̀kì rẹ̀ ká sọ pé ọkọ̀ kan kò gbọdọ̀ kọjá àmọ́ tá à ní lọ lu wa àwa náà kọ́ ni ara wa náà ni. ó yá àwọn èèyàn kan ti mí ní ìdájọ́ kan ẹ̀rù ọlọ́run sì bà mí níbi tá a bá dé lónìí ọ̀nà òdàkùn kó jẹ́ kẹ́rù rẹ̀ ó lè máa bà wá ká lè fún òní lórí tí ò tọ́ wípé ẹ dákun tó bá kó sẹ́ǹtì wá fún yàn tá láwọn fẹ́ tà á tá a sì mọ tó ti kó wa tá a lè rà á bá a lè rà á. ó yá. tó ti tá a láyé wa nínú àmánà dá o sẹ́ni tó ní iṣẹ́ gan látàbújá tó ní ó wà dúró lọ́fà kò ṣeé ṣe. Nàìbù làmánà náà wàlà ìlú fi náà wàmá lè làmánì náà àìbù ìwànà wànájú zamzamanu bi ghayri zambin wàláwò nàtọkọ zamanu lànà àjànà. À ń kú ìgbà yóò dá ìgbà yóò dá ìgbà yóò dá. wàlá ibú fi iná awa gangan la gbá awa ni òsàmánà lọ́wọ́ wa ẹ wo ojú òní náà something can be àwọn èèyàn gbà ó sì lọ tọ́jú rẹ ó sì tún padà wa olóòwò ti gbà olóòwò ti kí òun ò ti gbà ah, èmi tí tara mo wá ní a ah, ẹ̀yin elétò ah, ẹ má ṣe báyìí mo ní àwọn bàbá mi à ah, ó ti tán ó ti tán ẹjọ́ wọn máa lọ ó ti tán à ah, ṣe àmọ̀ pé yóò ta ni yóò tàyàn lára kì í pékè wọn sọ pé à ah, ẹ wá fún wọn èmi wá fẹ́ máa wọn bá ẹ tó bá kù kódà bó jẹ́ nu tàwa tiwa tó bá kù a lè fún náà kódà bó jẹ́ ọ̀kan ẹ fún mílíkì kẹjọ máa lọ ó wá lọ tán wá játẹ́gùn òfẹ́ wọ́n ti jó lọ àti wọ́n wò lọ́ọ̀kan wá lọ wọ́n ní ìmọ̀wé wọn dà ó ti gbà èmi mú fún un. <laughs> ó da ìlérè ní o ẹ wá ní ó da màmá ẹ̀yin bẹ́ẹ̀ la gbé e fún ẹ máa ṣe kí ni ẹ máa hà. Ìnáwó ayá orúkún ẹ̀rọ tó àìkún àmàlàtì ìlà àhìhà. Allah subhanahu wa ta'ala sọ́ọ̀tì nìkan ìlàfáǹkà fún wa, ó lọ́lọ́ ń pè wá, ó ní ẹ̀dá màmá padà fáwọn tó ní àwákọ́lá ní ẹgbẹ́ padà fún wọn, wọ́n bì wá léèrè lórí ẹ̀ wàhálì téèyàn bá ṣàdéhùn fún yàn ẹjọ́ ó mú sẹ́ àdéhùn tí páàrí ò bá lè ká sọ pé tọ́lọ̀ ń bá fẹ́ o sọ pé insha Allah tọ́lọ̀ ń bá fẹ́ ẹ bá mi tọ́lọ̀ ń bá fẹ́ màá wá bàbá ṣàdéhùn fún apá wo wà ń jọ Monday tó lọ ẹlẹ́rìí náà lóde ìgbẹ́rẹ́ tó ń kí wọn ẹ̀kàn wá pẹ́ dé ni ọmọ ọba ẹ sáà máa ń yàn wá jẹ ẹ lọ mí tì nẹ́sípàt òkè tiwa náà lẹ́ bá lọ ọlọ́ba àlékún dáadáa yín tó rọ́ ọmọ ọba mẹ́rin ó mọ iye ọba lọ́ba lọ́ba ọmọ ọba ni bó ṣe rí bàbá nídòkó inú rẹ̀ ti dùn ọ́ torí wọ́n máa ń bàbàrọ̀ ọmọ ọba ni bí kí bàbá wọ yáwọ yìí ó jí kó wá rí bàbá lórí ìjòkó á bàbá wa dààmú kábíyèsí ẹ máa wúlẹ̀ aláhùn àpá aláhùn yarhamu ọlọ́mọsàlá kẹ́ bàbá náà torí pé ẹni tán forí adé lọ tó lóun fẹ́ kò wá sì torí pé orí adé lòun ó wá máa sọ orí adé báṣubàṣu ohun tí bàbá láìkì láyé orí adé ni inú rẹ̀ máa dùn àpọ́nlé náà pọ̀ ẹgbọ́n tó bá máa sọ àpọ́nlé yẹn pọ̀ bàbá máa kún orí adélé bẹ́ẹ̀ bá jọ́ ọmọ bàbá tí ò bá kún orí adélé ọmọ àlè ló fẹ́ yà ọmọ ọmọ àlè ló fẹ́ yà torí pé àwọn tá a bá pè lálàtẹ̀ àwọn bàbá ara wọn ni lójó dùn mí fífẹ́ tí mo fẹ́ ó dùn mí gan bàbá mo tọrọ àforíjì ẹ̀dá kan ọlọ́mọ tàbá kẹ́yìn mo dá rí i pẹ́. ibi tá a ti ń lọ òun ni wípé àmánà ó jẹ́ nǹkan tó bá dẹ́gbà ti ṣàdánwò fún alásìkò yìí ó sì jẹ́ nǹkan téèyàn ò bá múra àti tó bá ti mọ̀ pé ọ̀bá lè sọ má ṣe kí ni o má gbà á bàbá wa láwọn ò wá jọ mọ́ndé wọn ò wá lè méèkì mọ́ndé wọn ò wá sì jẹ́ mọ́ndé yìí ó dé wọn á ọmọ ọba sí wa wọn ní ẹ bá mi sọ fáwọn ìjàmbá pé mi ò ní wá mọ́ndé o màá wá níjọ́ àlàmísì tó túmọ̀ sí tẹ́ bá wo mọ́ndé yẹn sálàmísì ìtumọ̀ ẹni pé wọ́n ń ka àsìkò ara ìkàsìkò ìkàdé nǹkan ó ní wọn ò jẹ́ ó jẹ́ pé èmi sì lè wá Monday ó tún wá jẹ́ pé màá bọ̀ ojú àlàmísì ó tún wá máa fi ń sọlá ọlọ́ba àlékún dáadáa yín. ara àpẹẹrẹ ìgbàgbọ́ tí mo látọ̀ lára wọn nù wàlẹ́bí ìnáwó ní àmánà tì yín. àdéhùn tá a bá ṣe ẹja musẹ tá a bá ti nílé musẹ mọ ẹja kọrin ẹlẹsìn pé ẹja pẹ̀lú ẹbí mú. ànábì ni àyà tòlùmọ́nà kìsàlá àtà àpẹẹrẹ tẹ́ẹ̀fì mọ olójú méjì bí ọ̀bẹ onímẹ́ta ni alákọ̀ọ́kọ́ rẹ̀ ni pé ìlà àdásá kàdàrà tó bá bá yín sọ̀rọ̀ irọ́ ni ó pa tó bá ti lanú báyìí irọ́ fẹ́ẹ́ bẹ̀rẹ̀ ni. wáyé ìlà túmínà hànà tẹ́ bá gbé nǹkan sọ́dọ̀ rẹ̀ ara ọkàn yóò ní balẹ̀ torí ó jàǹbá ni. tẹ́ bá gbé oúnjẹ ọmọdé oúnjẹ arògbó sọ́dọ̀ ẹlòmíì yóò kù jẹ́ nù ẹ̀. wáyé ìlà wàhádà àkàlàfà tó bá wá sàdéhùn yóò ṣe kí ni ló dà mẹ́ ọlọ́mọ ṣe wá bẹ́ẹ̀ ẹja sọ dáadáa o tàbá bẹ́ẹ̀ dọ́nù gbàgbọ́ òdodo táwùjọ wa yóò da tọ́kàn wọn balẹ̀ oníkíá jẹ́síkíá ìdíkọ̀ mú ní kínní wọ́n fi sọ mi ni. والذين هم لأماناتهم وعهدهم راعون نعم والذين هم wàlẹ́bí náà hùn ìgbà tí ó parí ìròyìn yẹn ó wá ní wàlẹ́bí náà hùn àtàwọn tó ṣe pé ẹgbẹ́ hùn ó bá ṣe hùn tọ́sẹ̀ sí lura àwọn yẹn ọ̀nà wọn ga tẹ́bá fẹ́ mọ̀ wọ́n ẹ má fò kọ́ mọ̀ wọ́n ó kọ́ kánáfí ń jẹ́ múmi ní ìwà ní wọ́n ní súnmẹ́ni là ń mọ̀ sí ẹni. ẹ já súnmọ́ àwọn bá àwọn èèyàn ṣe é mọ̀ sí mi lágbájá ṣe rí ni wọ́n là máa gbókèrè níyì nígbà tí wọn mọ wá wá ní ọlọ́run tún wá ṣe mímú ìwà tí ọba adẹ́là fi ń ròyìn pé n tẹ́ fi mọ àwọn tó ń sọ ni ó ní pé aláṣọlàwátì yìí yóò há ìlú àwọn ẹ̀rọ ọ̀ràn yẹn wọn wọn ní fi ṣeré àwọn olùmọ̀ní bàbá Allah subhanahu wa ta'ala bisifati sọ̀la bisifati im alasọ̀la ó bẹ̀rẹ̀ ìròyìn wọn àkọ́kọ́ pẹ̀lú kíni ẹ̀rọ ó wá tún parí ẹ̀ sórí kíni o sórí ìrun. ó túmọ̀ ịhụ irun aláàdù bẹ́yìnà náà wà bẹ́yìnà ń tẹ́kù sọ̀lá sábà ní múmìnì káfìrí ń bẹ́ẹ̀ fi kọ́kọ́ mọ̀ ni. múmìnì ní káfìrí ní oríkìlì ni ti kírun ẹgbàgbé rẹ̀ jáà ilà rasulillah sallallahu alayhi wa sallam bi sábìyìn kan wọ́n wá lọ gbé wọ́n wá lọ kó àwọn ẹrú méjì wá wípé ó ń ṣe ọlọ́run àwọn awata kowa ɛ wo wo lɛ le lo fosɛtɛ fɛ mo ke pasana ti sike lo fɛ bɛ wa ala bɛ mi wa wo ba yi kaluku wa n so ju ɛmɛ kaluku wa bɛ ɔbɛ yɛ sɛkɛtiri ɛmɛ kaluku wa pe emi ni omu emi ni omu sɔlɔlɔ wa ni wa salam wọn ní pata náà na ó nà wọ́ sẹ́ni tí ó nà wọ́ sábà bá àrùkó sojú tààjú àbóṣe bákan ẹ̀gbọ́n tó sọ ni ó ní kúntù àtàrùtù mi mo sà á lẹ́sà láti pé kí n yàn án lè ápùnà wú yóò há sí lu àlàsọ̀rà ọ̀kan máa kọ́ ó nítorí pé máa mójú tó rùn ó máa dẹ́kí ni ó máa mójú tó rùn àwọn kẹsàn-án àti sọ̀là yóò fi àlàsọ̀rà ó máa ń kírun púpọ̀ a jẹ́ pé tá a bá fẹ́ mú yàn lọ́mọ ọ̀dọ̀ tá a bá fẹ́ báyàn ṣọ̀rẹ́ tá a bá fẹ́ báyàn ṣe kódà tá a bá fẹ́ yàwó kó jẹ́ ní ti ṣe kí ni ti ń kírun bá lọ́kọ náà kó jẹ́ ní ti ń kírun. والذين هم على صلواتهم يحافظون. a rí i pé khashi'una làkọ́kọ́ lórí sọ́lá eléyìí yuhafiz al-murad bi yuhafiz ó ní pé àwọn tí wọ́n máa sọ irun yẹn wọ́n sọ sí àwòkọ́ṣe ha àsìkò rẹ̀ ò ní kọjá wọn ò ní fi ṣeré wọn ò ní fi ṣeré yóò há àbínú aláwọ̀ pàṣẹ sọ́la wọn a máa dúró dè irun ni irun dúró dè wọn àwọn ògbó pẹ̀lú fẹ́ dé yóò há àbínú àrẹ ìhà àwọn tó jẹ́ wípé gbogbo àlámàrí wọn tí wọ́n bá ṣe wọn ò ní jẹ́ kó tako àbí kó tapa sí ọ̀rọ̀ kí ni o a ọmọ haúsá kárí lọ bàbá rí nǹkan kan ọlọ́run ló ní ọkọ̀ọ̀kan àbí kí láti dájọ́ gbangba gbangba làá dá kí láti dájọ́ gbangba ládàjọ. a ní dákọ̀ ẹ wọ́n máa pààyàn wọ́n máa ṣe gbá àwọn náà ṣe jàmbá tọ́ àánú ọlọ́run àmọ́ gbangba tó sábà hàn sí wa yìí ó tó ń tá sọ pé tọ́ jẹ́ kí a àpẹẹrẹ ìgbàgbọ́ ni. kí ni tí haúsá bá ń lọ tí ń sáàbù ti wa tirẹ́là lọ yóò sì wa tirẹ́là gúnlẹ̀ yóò dàgbé kí ni yóò sì tẹ̀tẹ̀. Jáwọ́ máa rò pé ní oòrùn nígbà yóò ṣe kíni yóò kírun. èmi ò rí jọ́ta wọ bọ́ọ̀sì tá n lè èkó tá a wá sọ fún ní bọ́ọ̀sì ọkọ̀ èkó pé ẹ dákun ńgbà tá gbéra báyìí ní ìsìn aago kan àbọ̀ la gbéra àbágo kan fẹ́ lù bàtàbà yìí dẹ́kọ̀ aago mẹ́rin ó kọjá a bá dé bàdàn ẹ̀ ṣe já káì látàlá o o ẹ̀dá àmọ́ tí ó kà wá náà máa rán ẹ̀jẹ̀ sọ fún wa tí ó kà náà máa rán kí ni ó kà wá tí ò ní rùn kí ẹ̀ńkò bá wá gbéra láàárọ̀ tí ń lọ láti tó sáájú ọkọ̀ tán ó ti dá kíní sẹ́nu gbogbo wọn kọ́ o oye ẹmọ tí ó sọ kéèyàn fún <laughs> a sì wá àdúrà tàárọ̀ nu àbí tìrọ̀lẹ́ yóò wá tún wá ba gbogbo ẹ̀ jẹ́ ìbátẹ̀ ẹ̀fín máa léèyàn kan ẹ̀yin ronú ọkọ̀ tí kèfèrí kan o mùsùlùmí kan kọ́lé kí ni o kùkùn aládùá ẹ dàpọ̀ tí wọ́n máa ṣàdúrà bá wọn. ṣé àdúrà kan ni a ṣe nu kí múmi ni ó bá wọkọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ kí ni ó ṣe bisimilá ó ti wọkọ̀ ọkọ̀ gbọ́dọ̀ kó gbọ́dọ̀ gbẹ́sẹ̀ wọnú ọkọ̀ àgbóṣe bisimilá olórí àdúrà sì nìyẹn

ọ Allahu akbar Allahu akbar Allahu akbar tí o nídìí kó pariwo ọwọ́ aka ayata kò sí ọwọ́ apá ayé náà pé subhanallazi sakhkhara lana hadha lẹ́nu mú a máa ká àyà yẹn fún kéde inú ọkọ̀ ni kí ìbájẹ́ pa àdéjọ́ òun bá kàn sọ pé àwa tá àdéjọ́ wà ọkọ̀ ni kò sọ àmọ́ yóò ní ṣe bẹ́ẹ̀ tó ọ̀rọ̀ yẹn ò gbà bẹ́ẹ̀ ibi olórí àdúrà tó yẹ kó jẹ́ ká dúró ṣe kò já dúró ṣe nígbà tó ní ká ṣàdúrà ọba tá a bẹ̀rù ó níwọ̀ kan ń retí lọ́dọ̀ wa kí ni ìwọ yẹn sọ̀la bá tó ẹsẹ̀ kí ni ẹ̀kímù a sì a fẹ́ kó sọ̀ a fẹ́ kó sọ̀ wa gbàgbé tó ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí ti hì wọ́n tún àsìkò rẹ̀ àwọn ọ̀ràn ìyanu rẹ̀ àwọn súnàmù rẹ̀ àwọn mùsàábùnù rẹ̀ wọn ò ní jẹ́ kankan bọ́. àwọn èèyàn ń kírun bí gbàgbé òsẹ́ni lára wọn tọ́ba níbo ni ká gbọ́wọ́ sí yóò ní báyìí láti gbé ẹ̀yẹ wọnú àsìkò asámúta àwà yìí ẹ̀rì táwọn èèyàn ń kírun gan lẹ́sẹ̀ mọ́tẹ́ ní káàkiri láti o mọ́tẹ́ ní kíni tóòtọ́ àlẹ́ lé wọn àsìkò ìlànà àfa wa níṣẹ́ tí wọ́n ṣe tá a bá ti kí rákà mẹ́rin asámú kan ẹjẹ́ àjòkó ẹ wá fọgbọ́n dá wa lẹ́kọ̀ọ́. táìmù ọmọ bíbí lónú o ànábì máa ti láti sinmi nílùú ẹ̀sìn bá máa bá mẹrin ẹ wá sinmi kódà alọ ọdún kan kan <laughs> rò ó gbá ni. tó yìí mẹrin tán wa tó tún dáa ju lọ ó gan wọn ti wá yọ kóró inú wá dà sínú mílìkì yẹn ti wá ṣe kíni ó ti wá tutù inú fíríjì yẹn ti kó jáde báwa ṣe sálámà mẹ́rin tẹ̀mọ̀ pé tó ti bá wa láàrin tá a ti ń bọ̀ mọ́ra àkáàtì ẹ̀bárùn púpọ̀ ní abárùn o wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ni o ìgbésẹ̀ ti bá wa ọ̀rọ̀ tí ó sùn sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ kò fẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gan nọ́mbà tó ń sáàbù kọ́ọ̀bù kéékèèké mílìkì náà ni ó lè kírun tó kù láì ẹ̀yin náà wo torí pé ọkàn ò lè ṣe kíni ó kò ní balẹ̀ àti wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ni àwa gbọ́rọ̀ ara wa wá balẹ̀ ẹjá pa àwọn èèyàn lákèsí àwa àfa ẹjá bá àwọn èèyàn sọ̀rọ̀ bá a ṣe kírun ni bá a ṣe máa náwó àtayá ni tábàlì kéèyàn náwó àtayá ẹ̀rọ gbà yín nígbà táwọn èèyàn bá sọ ọwọ́ di wáìpà méjì àtayá sí àtayá kódà tẹ́ ẹ bá fara balẹ̀ àwọn yóò sọ àtayá àtayá àtayá àtayá àtayá bò ó àtàhíyàtò lillah àsọ̀làwàtò lillah àsàlámù àlẹ́yìká àyíwá nàbíyì. ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله ọ̀rọ̀ tó kéré pọ̀ díẹ̀ ni bẹ́ẹ̀ tá a ti tá a ti kọ́ bó la ṣe máa jòkó lórí ìjòkó wa ìjòkó ẹlẹ́wọ̀n àtìbá kàṣẹ lórí ara báyìí àti ìjòkó lé rárá má jòkó lórí ẹsẹ̀ méjèèjì tẹ́tẹ̀ ò bá dún yàn tí ó sì rẹ̀ yàn ọ jòkó lórí òsì ẹsẹ̀ òsì wàá jòkó lé wàá wá tẹ ọtún wàá tẹ síta báyìí. wọ́n ṣe máa ń ṣe nìyẹn. gbogbo àwọn yẹn àwọn èèyàn tẹ bá ní káwọn èèyàn káwọ́ mọ́yà ẹ̀rọ ẹ̀dá káwọ́ mọ́yà o táwọn èèyàn ṣe báyìí. ó fẹ́ ó múra gangan ni ó wá káwọ́ kì í ṣe kì í ṣe rí tó ti yé jó máa bọ̀ nílẹ̀ jó máa bọ̀ mo nílẹ̀ ó fẹ́ bọ́lẹ̀ kúrò lórí igbá àyà wa àwọn olùmọ́nítọ́ bá wá fẹ́ gbé síbi tó yẹ dáadáa táwọn ti tún máa ń gbé sí gbọ́dọ̀ gbé sórí ìdodo ẹni pé ọwọ́ convenient gan ọ gbé sórí bo orí ìdodo wàá gbélé báyìí orí ìdodo àwọn olùmọ́nítọ́ bá fẹ́ gbé wàá gbé ọ̀tún lórí òsì tàbí kọ́ fi ọ̀tún gbá òsì mú wọ́n yìí gbàgbọ́n ọ mú báyìí wọ́n gba elbò rẹ mú. gbogbo lẹ́yìn náà gbọ́dọ̀ kọ́ wa aláṣọlá wa sì yí. àwọn tó máa ń sọ ìrún wa àbá wa abdullahi ọmọ mẹsàrúndì rọ́bì ọlọ́wà ẹnìwò ọmọ ibùn ọmọ umm abidu ó ní mo bí anabi muhammed ó ní ayò àmàlù àhàbù ìlàlá iṣẹ́ wo lọ́ba mi nífẹ̀ẹ́ sí jùlọ ẹgbọ́n tá ànábì sọ fún ó wá bí ànábì nu iṣẹ́ wo lọ́ba mi nífẹ̀ẹ́ sí jùlọ ànábì sallallahu alaihi wasallam ó ní as-salatu li waqtiha kákìrún ní kíni o lásìkò rẹ̀ wà fi riwayati as-salatu li awwali waqtiha kákìrún lákọ̀ọ́kọ́ àsìkò. Nàbìnrin ẹ má dá ń táwọn àpá wa ń sọ o tí bá jẹ sàárì tán màá wá ṣe kíni màá wá sùn ìgbà tí n bá wá dí ìgbà yẹn ní ìtì àṣùbà kò wọlé o kò wọlé o kò wọlé o. ó tako alimalumu bidọrura mina di ó tá a ti mọ̀ bí òòrùn ó tako tó bá rẹ̀yàn èèyàn lẹ̀ excuse láti pé kó kírun táàmù tó bá dé kí ni kò bá jí. táyì lera bá bẹ àǹfààní wà fún yàn téèyàn bá sún gbàgbé àǹfààní wà fún yàn bẹ́ẹ̀ kéèyàn wá sọ pé mo fẹ́ sùn tí n bá jẹ sàrí tán à ọlọ́run ṣàánú yẹn ni o ọlọ́run ṣàmójúkò fún wa. والذين هم على صلواتهم يحافظون نعم أولئك هم الوارثون ó ti parí ìròyìn rẹ̀ ẹ̀ ìjọ parí rẹ̀ sí ni ó ní wùlá ìkà gbogbo àbàbò ní ọ̀kẹ́ àìmọye wọn ọlọ́jà lọ́wọ́ bá pẹ́ wọ́n ní ọ̀kẹ́ àìmọye wọn má ṣe pọ̀ tó yẹn àwọn àwọn ní òmùlùwárì tó àwọn ni wọ́n jogún àlìjánà àwọn ni wọ́n jogún àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n jogún òmùlùwárì tó náà àwọn ni wọ́n jogún wọ́n ìṣe aláàlò àwọn ni wọ́n jogún ìtumọ̀ ẹ̀ ní pé ogún tẹ́lẹ̀ jẹ kì í ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ sí tẹ́lẹ̀ àwọn kọ́ ni wọ́n ṣiṣẹ́ ẹ̀yà gbọ̀dàdà àwọn kọ́ ni wọ́n ṣiṣẹ́ wọ́n fẹ́ wọ́n gbà tiwọn wọ́n tún wá jogún àlùjànnà àwọn kan mọ́ tiwọn. àwọn wo nìyẹn ó ń la wọn kèfèrí tá a ti dá àyè wọn kalẹ̀ pé àyè bá a mọ̀ tó bá padà wà àlùjànnà ìlú tó lè jí wa. mọ́mì nínà tó bá ṣe bálabàla tọ́rọ̀ rẹ̀ bá kọ́kọ́ já sí náà provision wà fún nínú náà àmọ́ ńgbà tán tó bá wọná bá wọná tán tẹ́ ẹ̀ mọ̀ pé space yóò padà kù nínú wo nínú àlìjẹ́nà ó wá nítorí pé ibẹ̀ yẹn ẹ̀yin kọ́lẹ̀ ní ẹ̀yin kọ́lẹ̀ ṣiṣẹ́ ẹ̀ kalẹ̀ àwọn tó yẹ kó ṣiṣẹ́ rẹ̀ òṣìṣẹ́ rẹ̀ àmọ́ abẹ́kẹ́ yìí ojogun rẹ̀ òláìkà òmùlùwà àwọn àyẹn ni wọ́n jogun àlìjẹ́nà ó wá lálìjẹ́nà wo. الذين يرثون الكسوة هم فيها خالدون àwọn tí wọ́n jogún alìjánà alìfẹ̀rẹ̀dáwùs alìjánà alìfẹ̀rẹ̀dáwùs alìjánà onídẹ̀ra bá a ṣe máa gbọ́nu fẹ̀rẹ̀dáwùs tá a bá ní ká tú alìbọ́ jannatu na'im jannatu adini àwọn alìjánà bẹ́ẹ̀ àmọ́ alìjánà eléyìí alìjánatu alìfẹ̀rẹ̀dáwùs sábàtà fi sọ̀yìn hàyè ó ti wá nu kí àkọọ́lẹ̀ Bukhari àti Muslim nínú authentic wọ́n ló jíṣẹ́ aláìkẹ́ àtọ̀lọ́lọ́run kó máa bá wọ́n ló ó gbà wá níyànjú ó ní ìbá sa alítúmù lọ́à tẹ́ ẹ bá fẹ́ bẹ ọlọ́run o ẹ ìbá sa alítúmù lọ́ àlìjánà tẹ́ ẹ bá fẹ́ bẹ ọlọ́run fálìjánà tó bá fálìjánà lẹ́ bá fẹ́ bẹ ọlọ́run lórí ẹ̀ pàt àlú olùfẹ̀rẹ̀ dáwùsà ẹ bẹ ẹni mo fi wọ̀ sí mo àlìjánà fẹ̀rẹ̀ dáwùsà aláwọ̀ àfọwọ́ tí má tọrọ kíkì àlìjánà o mi ò nígbà kó dó títí ní tèmi o ẹ bóun tiẹ̀ wà lẹ́nu ọ̀nà ta ara má dùn lẹ́nu ọ̀nà ta fásitì àlù àlùfẹ̀rẹ̀dáwùsà ànábì nípa ìnáwó àlàlìjánà òun ló ga jù náà àlìjánà wà àwòsáàtò àlìjánà òun tún ní àárín gbùngbùn wà mí ní hù ó látara bẹ̀ tàfájáwùl ànáhà àlìjánà ibẹ̀ ni omi àlìjánà ti ń sàn wá ibẹ̀ ló ní àlìjáná ṣe kí ni ló ti ń sàn wá. afa wa sheikh muhammadu sọ́ọ́lì al-Bagamisi wàhálà àfihàn ọlọ́wọ́ wàrà ọlọ́mọsàlá àtàlẹ́kùn lára àbáyọ. ìbátan báyẹn ń ta àlàyé al-ausat ẹ lóun ló ga jù ẹ tún wá lóun ní àárín gbogbo ó ní àpò òdo ti lè jẹ́ ó ní ẹwu mọ́sálásí táwọn wáyé mọ́sálásí wà lóun rẹ̀ ga lóòótọ́ kámẹ́rà wa lọ bí mọ́sálásí yẹn ẹwu adodo mọ́sálásí ẹ̀rí pé olùmọ̀ kí ni olùmọ̀ ga jù. mo ní ó sì wà àárín tó sì wẹ̀ pé ibẹ̀ òun ni ó kọ́va ó ní àpèjúwe ni o àpèjúwe àlìjẹ́ náà ṣe fi wé aláfẹ́ júwe pé bóòlù ó ṣe rí kákàgbà bẹ́ẹ̀ ká sì nígbàgbọ́ bẹ́ẹ̀ ká sì dámà dájú bẹ́ẹ̀ pé èyí tó ga jù bẹ́ẹ̀ àlìjẹ́ náà fẹ̀ ni abẹ́ Allah subhanahu wa ta'ala àtẹ̀yìn àtẹ̀yìn mọ́ta àti wáwọ̀ sálìjẹ́ náà abẹ́ Allah subhanahu wa ta'ala bá a ti jòkó yìí ó dákun àlìjẹ́ náà wọn mẹ́jẹ̀ lómi òjògùn ẹ̀rù àwa tó èèyàn lè gbalẹ̀ lọ́wọ́ èèyàn ó lè gbalẹ̀ lọ́wọ́ èèyàn láyé àmọ́ tó gbọ́ tàlìjánà mẹ́jọ lómi ò gbà o àbẹ̀ gbogbo tá à ń ṣe tí òbí gbèsè ní ẹlẹ́ni mọ́jọ ti tiwa o mọ́jọ ṣẹlẹ̀ tiwa ọlọ́run àwa ni o já wà lè jẹ́nà ká tó jogún àlè jẹ́nà ọlá ìpínlẹ̀ ọlá àánú rẹ̀ ọlọ́run àdúgbò lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àtúndẹ́lọ́ bákan náà fún bàbá wọn onírà tilẹ̀ rà àbẹ̀ bàbá náà àti bàtàgbà mọ́ fi ń sàpájà fi ń sàwáṣẹ́ ọlọ́run eléyìí tá à ń bẹ Allah subhanahu